Hmm. lówelówe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ní jò ọ̀mọ̀ràn ní mọ́ àṣírúfẹ́ obìnrin tó bá ní àforítì àti tẹríba fọ́kọ tó sì ń bu iyì àti àpọ́nlé fọ́kọ lọ́lọ́run mọ́ ń sọ ẹ̀san ire fún lórí ọmọ lálóhùn pé jẹ́ obìnrin tó dáa sọ́kọ àmọ́ nínú ọmọ ọkùnrin rẹ̀ méjì bọ́lá jẹ́ ọmọ gidi tí sì ń bá ìyá rẹ̀ ṣiṣẹ́ ti ń gbọ́rọ̀ sí ìyá rẹ̀ lẹ́nu àkànjí ọ̀nà nì kò ní wà bẹ́ẹ̀ nígbà tí bọ́lá tó jàbúrò bá ń ṣiṣẹ́ àkànjí eré palásán ló máa ń ṣe nígbà tí ọlọ́run fẹ́ sọ ẹ̀san dáadáa àti inú re lálóhun pé elédùà ṣe bọ́lá lọ́mọ tó yàn tó yanjú lẹ́yìn ikú lálóhun pé ní àwọn ìgbìmọ̀lú ni wọ́n bá ní kíkanú àwọn ọmọ ẹ̀ kó wá joyè bàbá wọn ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ rèé o. irọ́ irọ́ irọ́ irọ́ ẹ̀yin olóyè ẹ̀yin olóyè ẹ má fi inú mo mọ́ jẹ́ o ẹ má fi inú mi mọ́ jẹ́ ṣé ìrọ̀rùn tó wà lẹ́yìn láíláí mi ò ní gbà aláàjì ò lè ṣẹ́ni. àwa ní ààyè farabalẹ̀. àkànjí aláàjì ò lè ṣẹ́ni ibi tí báwo kápẹ́ mọ́nú ńlá kásìnú làṣà kẹ́ má ti má kó olùkọ́ lánàá ni àti pàápàá àkíyèsí lágbàlagbà ni àgbà tí ò lákìyèsí mọ́tọ́nugbó dílé ni inú gbèsè lè tó lákàyè iye ọgbọ́ àtìnà kí òun àyà ní gbénú gbẹ. Àkànjí ṣé tó bá joyè yìí àbábúrò ẹ bá joyè síbílẹ̀ náà lóye sí wa. ibi tí mò ń lọ gangan náà nu ibi tí mò ń lọ gan nu. mo kọ àwọn alápẹ̀rẹ̀ o a mo fọ agbódìdí sọ o mo kọ àwọn alápẹ̀rẹ̀ o a wọ́n ní ẹ̀là lọ̀rọ̀ bàbá àlà kì í yéèyàn a lè máa súfèé ká máa rẹ́rìn ká máa yín mú lẹ́ẹ̀kan náà àbí òye sórí kìíní àwa náà á ní làákàyè àwa tá a wá bọ̀ ṣùgbọ́n bó tó lọ́mọ yé wa lọ́lọ́bìnrin gbòyè. máyé kò ní lè tèmi yé mi tèmi yé mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àyíṣọ ọmọ bàbá ìyá ló pa á pọ̀. ayé ẹwà wòyà Tinubu ẹwà wòyà Tinubu ayé ẹwà. Tinubu ló dé wá wòyà ó ní ọmọ òun ní kẹ́ dìbò fún ẹ wá wòyà Tinubu ó ní ọmọ òun ní kẹ́ tẹ̀ka fún ẹ wá wòyà Tinubu ẹ wá wòyà ẹ wá wòyà Tinubu ẹ̀mí Ọlọ́run ṣàdúrà fún tí gbogbo ṣe pé fún àbùṣebùṣe ọ kò sẹ́ni Ọlọ́run dágbé dáhùn lè rìn kómi yóò má mi o ẹ̀dá onírì kórí o má fi hàn ìwà yín lè burú ju tèmi lọ gbogbo ayé gbogbo ẹ̀dá kan ẹ̀ lajú yín lásìkò yíyan ẹ̀ẹ́ ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé o. ayé ẹ wá wòyà Tinubu ẹ wá wòyà Tinubu ayé ẹ wá wòyà Tinubu ló dé ẹ wá wòyà Tinubu ó ń dábìí ẹ̀dùn rọ̀bì òwe ẹ wá wòyà Tinubu ẹ kó jókòó sá. ó já ẹ ṣe gan-an. ẹ má bínú mo ti pè é òun náà ò ní pẹ́ kàn wọ́n lára ǹsìn ó ti wà lọ́yàn. kò tiẹ̀ kò sí wàhálà náà because báwa náà ṣe ń bọ̀ a ti put a call through sí wọn wọ́n dẹ̀ ní àwọn ò ní pẹ́ dé àbí. ìyẹn náà dáa ẹ̀rẹ̀ kú ọ̀rọ̀ olúwa yìí ẹ̀ ṣáà ń gbádùn ẹ̀. ó di dandan ó di dandan ó Eh, ó di dandan ah, tẹnitẹni ẹ eh, gbogbo sì fìyẹn lẹ̀ ná má ti jà eh, a máa bọ̀ wá bá yẹn. ó ah. dà nígbà wa ni mo ti jẹ ilé yẹn sí kí ni kí lọ ṣètò ní jíjẹ. sórí ti jíjẹ mímu yẹn sì fìyẹn lẹ̀ ná tá a bá bùṣe àbọ̀ àbà. ó jàre o ṣeun. <laughs> a sì ní kí akọ́kọ́ fìkan lẹ̀ gbọ́ kan náà ni torí ohun tá a bá wá ó ṣe pàtàkì. mo ti ọ náà ní pẹ́ <laughs> Your Excellency. Hmm, my honourable. Your Excellency. Ah. My honourable. You're welcome. Ẹ káàbọ̀. Mo ní láti àtẹ̀ sí uh, something very vital Okay. Àmọ́ bí olórí ṣe pè mí pé ẹ dúró dèmí lé mo ní ah kí ni tí wọ́n á bọ̀ ẹ́ ọkùnrin láyé lọ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. kí ló dé o ṣe àwọn bálálẹ̀ jù dáadáa ni. kuma àwọn la ní kó má kó má ṣe yọnu hmm. pé hmm. àbọ̀ àbáyé. <laughs> ẹ nígbà tẹ̀ ti rí àlejò yìí ẹ jẹ́ kẹ́mi lọ. all right ma all right all right ma ẹ ṣe gan o ẹ kó àlejò wa. ṣé kí n kọ́kọ́ bá yín jẹ́ ilé ah, náà. no no no no no ẹ má ṣe yọnu ẹ má ṣe yọnu ẹ̀yin àgbààgbà àlejò ńlá ni mo yìí o àmọ́ àtibọ́dé ti pè mí mo ti wò ó pé kí ló ṣẹlẹ̀ ìfúrú bọ́kàn mi pé kí ni ò bá dé tẹ̀fí sọ pé mi wàá rí mi. kó lè dá náà ni ayọ̀ ní tọmọ ọlọ́run ìgbésẹ̀ tá a gbé yìí nítorí lásìkò tá a wà yìí ní orílẹ̀-èdè wa yìí gbogbo alamọ̀ yìí pé àsìkò ti tó tí oníkálukú àwọn èèyàn ti ń jáde pàápàá nínú ẹgbẹ́ wa láti dupò ààrẹ a sì rí wípé ohun tí ẹ̀yin ti gbé ṣe nílùú yìí nínú ẹgbẹ́ fún àwọn èèyàn ah ohun ribiribiribiribi ni ìyẹn ló mú agbègbè síta gbé. and um, in addition sí nǹkan táwọn ti sọ ṣé ìgbà tí àwọn gbogbo contributions ní <laughs> to the party and to the entire people a rí i pé ẹ ti gbìyànjú gan-an bẹ́ẹ̀ni. and there is no better candidate tá a future feature tí ò bá kí n ṣe yẹn so ìdí nìyẹn tá a ṣe wá wò pé kẹ́ ẹ jáde fún ipò ààrẹ wa. láti inú ẹgbẹ́ tiwa. èmi. bẹ́ẹ̀ni. impossible mi ò lè wá la ojú mi sílẹ̀ kí tàlùbọ́ wọ̀. ẹ ẹ ẹ honourable honourable. ṣe rí ẹ̀kọ́ gbóná ó máa ń fẹ́ sùúrù. exactly ṣé gbogbo atajú kò síbi báyìí hmm. ẹ̀yin la wà o yes titi yín là ń ṣe we are solidly behind you. yes ah honourable ẹ fọkàn yín balẹ̀ òun náà ní balẹ̀ sọ ẹ̀yin la wà ẹ jẹ́ sọ fún yín ṣé rí ó kàn jẹ́ káwọn bàbá àgbààgbà pátì wà yìí ọlọ́mọ ẹ̀ka tẹnu jẹ́ pa wọn. Ah, gbogbo àwọn ọmọ náà wà ń lo òyìnbó bí ìbọn tó tún fẹ́ rí gbà lọ́wọ́ àbáyọ̀mí tó máa tún lọ gbẹ́rú àbáyọ̀mí yẹn wá. ó yà mí lẹ́nu o. ó lè ṣeé eh? torí pé ẹ̀yin ló kàn. yes. ẹ̀yin ni mo yẹn ṣe mọ̀ pé wèrè ni àwọn àgbàlagbà ta ní inú pátì yìí ah. tí wọn bá kí ń ṣe wèrè tí wọn kì í ṣe lórí burúkú ẹ̀dá ṣé ó yẹ kí wọ́n lọ fa ẹni tọ́mọ̀ kó lẹ́nu jù mí lọ nínú òṣèlú ṣé ẹ kọ́ lọ fà sílẹ̀ ṣé bí gbogbo wọn mọ̀ gbogbo yìí lẹ mọ̀ pé mi ló kọ̀ kí ló dé tẹ̀ wá gbé fún mi. àti gbé àwa ti gbé kinní ìwà. ó ti wà lọ́dọ̀ yín báyìí máyọ̀ nọ́rìbù máyọ̀ nọ́rìbù ẹni eh, eh, tó bá eh, tiẹ̀ wù ló lè jáde fún post. Eh but àwa tá a jẹ́ ẹ̀dà la máa decide pé ibi tá à ń lọ nìyí. I know how much I've spent. ká ní pé àwọn mọ̀ pé ó fẹ́ ká fi gagbága tẹ́lẹ̀ ni kí ló dé tí wọ́n gbé ẹni tó jẹ́ pé mi àti ẹjọ́ tó ra wa tó dé tí wọ́n gbé wa kọ́fà sílẹ̀ káwá fi gagbága káwá yóò tẹ́tẹ́. ìyẹn ò dífà ah. àwa yìí àmàgbé ẹ̀ débẹ̀ ìwọ ló kàn ọ̀rọ̀ ìṣìn níyànjú bó ṣe wáyé nígbà tí mo ti ṣe wàhálà tó tó báyìí nínú pátì tábàwọ̀ tó bá dọjọ́ ìbò gangan kọ́. ọ̀nàrẹ́bù ẹ̀ tèké ẹ má lọ ní fún pagíga. mo ti ní ọ̀rẹ́dì mo ti ní àwa méjì lájọ ń du abẹ wọ́n sọ pé ẹni tábẹ́ bá jẹ́ lọ́wọ́ òun ló máa jabẹ sílẹ̀ mo ti jabẹ sílẹ̀ lánàá àbí ẹ rí pé mo ti jabẹ sílẹ̀. rárá rárá o rárá. abẹ́ ò ì ẹ̀yin la wà àgbà kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ níní kọ́ ò lè mi yín. ẹni tó bá tiẹ̀ wù ló lè jáde fún post. béèyàn bá tiẹ̀ jáde hmm. èèyàn lè tẹ pósítà kan fẹ́ ṣe kálífà hmm. ládùúgbò ẹ̀ ládùúgbò ẹ̀ bó bá jáde lè dáàdì ẹ̀ á wọlé. àwọn fámílì adẹ́tẹ̀lé lẹ́yìn kò jù bẹ́ẹ̀ lọ. kò tá a wọlé ni. Hmm. ẹ sùúrù. mo tiẹ̀ tu ro kinní kan. àwa kan sáà sọ lọ́rùn ọba àwa kan sáárá sọ lọ́rùn ọba akọbi ọba tí ò dójú àdúrà àti mi ọlọ́run tí ò dójú àdúrà àti mi o àwa kan sáárá sọ lọ́rùn ọba ah, mo ríre mo ríre ọlọ́dà mi ò mà ṣe. pẹ́mi náà padà dìyà rẹ̀ ńlẹ̀ èmi ọlọ́run mà dúpẹ́ orí mi ò mọ̀ ṣe ọlọ́run mà dúpẹ́ àṣìbó ní bá pẹ́ ńlẹ̀ yóò padà dire ni àkọ́bí mo sì wọ́n sọ fún ọ o mo níbi tó ń lọ ò tí ì dé bẹ́ẹ̀ ṣé o ti gbà mí gbọ́ ní ìsìn ṣé o wá ní gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ mi lẹ́yìn wọ́n sọ pé ìyá Tinubu o akọ rẹ̀ ti pọ̀ jù oge rẹ̀ ti pọ̀ jù wọn ò tí ì rí nǹkan kan o ọ̀tẹ̀ ni wọ́n fẹ́ wàá róge lára mi tọmọ mi bá dà rẹ. àbọ̀ màrí mọ́ mi bí wọ́n ti ń dúró kó tiẹ̀ kò dàrẹ tán ah, pátápátá ni. ṣé yìí ayọ̀ yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. àmì àṣẹ. Ah, ṣe bínú yín ṣe ń dùn náà nínú tèmi ń dùn ṣé o gbọ́dọ̀ ṣe dìyà rẹ̀ lèmi náà dìyàwó rẹ̀. bẹ́ẹ̀ni ẹ lè wọn pákọ tèmi náà kéré. èmi ló fi bẹ́ẹ̀. Ah! by the time tí mo bá bẹ̀rẹ̀ eh. darling tí mo bá bẹ̀rẹ̀ tèmi àti mọ́mi abẹ́rẹ́ sí ni mú aṣọ tán wọ́gẹ̀ rú máa bẹ̀. ẹ wo ẹ wo I'm excited that you guys are excited um, inú mi dẹ̀ dùn. Eh, mami àdúrà yìí náà ni ó ń gbà ní orin mi ló ń gbà lórí wa generally speaking ó yẹ ká jọ máa ṣàjọyọ̀ báyìí lóòótọ́ ṣùgbọ́n this is not the time mom lè máa understand but you understand. How? yes no because ayé máa ṣe primaries no ó dìgbà tá a bá parí primary election kó tó di pé a lè máa sọ pé kí tí eh, party falẹ̀ lè dédé. jọjàre omi ní tún jẹ́ pàmì ìsìn àbí kí ló rí. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ wọ́n máa kọ́ àwọn olùdíje mm. ní fásitì wọ́n máa kó wọn papọ̀ wọ́n máa wá mú ẹni tó tó bá ń ṣe jù mm. so ẹni yẹn náà máa wá mú tó máa lọ dojúkọ àwọn parties yòókù bòun ti wọlé náà. ṣé eh, ọmọ eléyìí náà ni ẹ jẹ́ kó là kúrò lẹ́kọ̀ọ́. Màámi it's easier said than done practically lè tá à ń sọ̀rọ̀ ń pẹ́ yìí sọ̀rọ̀ mi yẹ yín lóòótọ́ lóòótọ́ winning party ni mo wà ọkàn mi dẹ̀ balẹ̀ ọlá pé nǹkan tẹ́mi náà dẹ̀ ti ṣe sílẹ̀ ló ń jẹ́ kó má dàbẹ́ ni pé ọkàn mi balẹ̀ láti jẹ́ ààrẹ ìlú tá wà yìí so ẹrù tó wà ń bẹ̀ ó pọ̀ gan so ó dìgbà tí mo bá kọ́kọ́ gbé gbá orókè láàrin èmi àti àwọn olùdíje láàrin ẹgbẹ́ ìgbà ẹni mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé òkè o èmi lẹgbẹ́ wọn fà á lẹ̀ o láti represent ẹgbẹ́ ní presidential level. o ti wọlé wọ̀nyẹ̀rẹ̀ rẹ lẹ́nu sórí kí wọ́n mọ̀ dìbò lẹ́yìn o ti wọlé torí iṣẹ́ tó o ti ṣe sẹ́yìn òun ni ó padà sọ̀rọ̀ fún ọ sọ̀rọ̀ mi yí o fọ́pọ̀ ara rẹ balẹ̀ ẹni ìyá tí ń gbàdúrà ṣe bọ́lọ́run ni kì í ṣe èèyàn o ti wí ni. mami ti ní kọkàn mi balẹ̀ ah, kò sí wàhálà àmójọ rẹ nu lọ àdúrà ah. àmì ẹ̀ bá dúrà o mọ̀gbà alábíàpẹ̀ dákẹ́. this calls for celebration. ó jàre ọ̀rọ̀ pọ̀. <laughs> ọ̀rọ̀ pọ̀. gbèsè pè mí mò ń jẹ́ o. a tètè wọ́n bí. mò ń jẹ́ o ẹ̀rọ kalẹ̀. àsìkò oríire ayọ̀ náà lágbára ọlọ́run ipò tẹ̀lé ẹ̀ débẹ̀ tábà wá rẹ́ni tó lẹ́ẹ̀ni débẹ̀ ó ń tàn ayé rẹ̀ yóò bẹ̀lẹ́gbẹ̀ yóò tù lẹ́nu yóò wá jó létí ni ẹ kẹlẹ̀. ọ̀rọ̀ tó lọ lọ́n wálé náà ṣé gbogbo ọ̀rọ̀ tá à ń rárá o sẹ́rí bẹ́yìn ṣe ń sọ ń bí atẹ́gùn àyọkàn gbéni gbà ó wá gbé wá sétí ìgbọ́ mi kìsìn. sẹ́yìn náà rí ọmọ tẹ́ ẹ mú wá fún mi tí ń gbé lọ́dọ̀ gbogbo tí ń fojú mi ń rí rè kí n má ti sòpẹ́ ni ó ti gbọ́ ọmọ yìí ẹnu rẹ̀ obìnrin mo mọ̀ tí ń ṣe tọkàntàn àfi rádaràda tó bá jọlọgbọ́n tí wọ́n bá fi ṣe celebrations. mo tẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ ọ̀rọ̀ pọ̀ tó bá jẹ́ tí n bá padà dórí oyè oyè wo ló máa fẹ́ kí n fún ẹ kí n ṣe é jẹ. ẹ ṣe bá mi kò ní bàjẹ́ fún yín ẹ fi mi commissioner of police. ẹ fi yín ó lẹ́ẹ̀dí ẹ lọ́kọ́ tiwa toró tó ká celebrate ká wá jubilate ká wá fi yín appreciate ọ̀nà mú bọ̀. ẹ o màmí kò ṣe celebrations ẹ má fi ẹ sẹ́yìn celebration ni. ìbínú mi ṣe dùn ni mo ní ká ṣe ní ìlọ́po ìlọ́po ni àpò oríire náà aya mi àwọn ọ̀pẹ́ mi ló foge jọ ẹ̀hẹ́n wo wọ́n á gbà. àìkẹlẹ́ máa yé. ìfẹ́ ló dùn. ìfẹ́ ló dùn. ìfẹ́ ló dùn. Ah, inú mi dùn fún ìpéjọpọ̀ yìí ṣe mọ̀ wípé òtítọ́ àti inú kan tá à ń lò òun ló jẹ́ kí ẹgbẹ́ wa kó máa gùn kíní. bọ́mí wa fẹ́ kó yà yín lẹ́nu fún ìpàdé ìdákọ́ńkọ́ tí mo pè yìí mo believe pé ó yé gba bó ṣe ń lọ. àná tó kù wọ́n dẹ̀ ti step down. Ah, ṣùgbọ́n lóyè àbáyọ̀mí àti ìgbàláyé. Mm -hmm. uh, a gbọ́dọ̀ wo ẹni tó fẹ́ step down fún àwọn náà méjèèjì ká lè wo bí gbogbo a ṣe fẹ́ gbárùkù tì wọ́n kí ọkọ̀ ẹgbẹ́ ìkú lè tẹ̀síwájú abikilẹ ni mo sọ. òdodo ọ̀rọ̀. chairman chairman ẹ ṣe gan ẹ rí sọ lóòótọ́ ẹ rí sọ bọ́ọ̀dì nǹkan tèmi ń wò nìyí gbogbo wa la ti rí dájú pé kò yẹ ká tún máa ka owó àkàsẹ́yìn mọ́ ah, àwọn méjèèjì tá à ti torí ẹ̀ jókòó àwọn méjèèjì ló wà níbà ẹ̀kọ́ ti fojú mímu hàn náà kí la tún dúró ṣe àbí. Ah. àti wípé kò sí nǹkan tó ń jẹ́ ìfẹ́ lódùn ju àwa tí a jókòó yìí lọ. bẹ́ẹ̀ni. kò sí. mo dẹ̀ ní ìgbàgbọ́ as in a very strong belief wípé anything tí a bá agree anything tí a bá pa nínú ẹgbẹ́ yìí òun ni àwọn yòókù máa tẹ̀lé bó ṣe jẹ́ ni wọn ò ní choice. ní century tàwa yìí. bẹ́ẹ̀ ni. láì ṣàrògbó. abẹ́ẹ̀ máa rí. so a lè fẹnu wa sọ̀rọ̀ mọ́ ìwọ ti mọ̀ nǹkan tó wà nù mí tí mo fẹ́ sọ torí kò yé mi. káwa ọmọgbà tó dénú ẹgbẹ́ ni ṣé lè ló máa máa là á lẹ̀ fún wa ká máa là á fún wa ká tí ẹ bá lóye òṣèlú ó yẹ kẹ lọ wá education education. ọba mi inú ẹgbẹ́ yìí ni gbogbo ìkẹkẹnu bọ́ra yín lẹ́nu yẹn orí ń ta yín. sọ̀rọ̀ ẹnu yẹn ayé òní mọ̀ sí sọ̀rọ̀ kan bá sọ̀rọ̀ sókè. ẹ má bínú pé mi ò pèfẹ́ lójú tí mo fi wọlé bínú ṣe bí mi sílẹ̀ ìfẹ́ ló dùn. progress. ìfẹ́ ló dùn. progress ìfẹ́ ló progress. progress. sí ni ká máa sọ pé kákèrè dìjú kíkọ̀ǹkan dìjú téèyàn bá tó gbagba sùn lọ́yẹ́ a ní kí àkèrè lajú kíkọ̀ǹkan lajú ni. period báyìí period ẹ wo ibi gbogbo ló gbalagbára tèmi ẹ jẹ́ ká bọ́ sórí pápá ká lọ díje. ọmọ kan ẹja rẹ̀ ìfẹ́ ló dùn. progress. ìfẹ́ ló dùn. progress. ìfẹ́ ló dùn. progress. mr chairman ẹ jọ níbi tí ọ̀rọ̀ dé yìí uh, èmi ń rí wípé ẹ jẹ́ ká bọ́ sórí pàpà. pápá òfòwò lẹ fẹ́ lọ ẹ fẹ́ lọ fojú pa ẹ fẹ́ lọ fojú pa ẹ fẹ́ lọ kún bẹ̀ ni ẹ fẹ́ kẹ́kùn pa imọ́ bẹ̀ ẹ fẹ́ lọ pápá láǹtòrò. èmi nìyẹn o ẹ lè máa dúró àti dúró tán ọmọ tẹ́yìn ń pariwo lérí ọ̀rọ̀ ẹ̀yìn ọmọ tàwa ni ó dé bá wà nù pátì kì í dẹ̀ ṣọmọ òṣì ó ṣe wà yìí ọmọ tó mojú tó mọ̀ra ọmọ tó bí lé ojú tó tún àmọ̀ràn wò ni wọ́n kọ́ ó kọ́ra bẹ́ẹ̀ ṣe rí step down ló fẹ́ sọ ọmọ ọlọ́mọ ẹ jẹ́ ó sọ̀rọ̀ ẹ ti gbọ́ fún sọ ẹ̀yin bàbá ẹ gbẹ́. ẹ̀wẹ̀ máa ka lọ ashword mi báyìí. progress progress jàre bàbá mi mo jẹ́rìí ẹ. ìfẹ́ ló dùn. progress ìfẹ́ ló dùn. progress. màmí. e sóríire ẹ ní sọ̀rọ̀ ọpọlọ yín ò ní yòrò mo kí gbogbo ẹ̀yin àgbààgbà nu ẹgbẹ́ lónìí lákọ̀ọ́kọ́ náà wọ́n máa ń dá wákà wọ́n máa ní ní o. mi ò jẹ́ báwọn sí di ọ̀tẹ̀ mi ò jẹ́ báwọn gbégbá àbùsí òòrùn ọwọ́ mi máa rí funfun nẹ́nẹ́. nẹ́nẹ́ nẹ́nẹ́ nẹ́nẹ́ nẹ́nẹ́. ẹ mami ẹ má bínú o ẹ mọ̀ pé wọ́n ní tí a bá dá mi síwájú ká bá lè ṣe kí ni kabalẹ tuntun ni wọ́n ní pé ìwọ tó bá ti ṣe náà ló máa jẹ. bẹ́ẹ̀ni nínú ẹgbẹ́ yìí gbogbo yín náà lè lè testify sí i wípé ọ̀pọ̀lọpọ̀ ló ti jẹ lára mi. bẹ́ẹ̀ ni. mo ti ṣe fún alára mo ti ṣe fún àjẹrò. bẹ́ẹ̀ ni. lásìkò yìí èmi ni kìíní yìí eh, I am not stepping down for anyone. This is my time. Èmi Àbáyọ̀mí ìrè wọlé o. Èmi ló kàn. Ìwọ ló kàn báwo? Ẹni tó kàn lójókòó yìí òun ló kàn. bàbá orí ta yín. Ah, ah, orí ò ta mí ẹni tó kàn ní ó ti ṣe fálára ó ṣe fàjèrò ó ṣe fún gbogbo ṣé wò ó jẹ inú ọ̀la ẹ̀ ṣé ò jẹ nínú ọ̀la ẹ̀. nígbà ẹgbẹ́nu sọ́hùn ó ṣe fẹ́ iná ló bá yín gbọ́mọ yín lọ́dún òyìnbó. ẹ aṣọ tàìsàn náà òun náà bẹ̀rẹ̀ oníṣẹ́ musician àní àbólóṣèlú. àgbàdo yẹn ló fura yín wọlé ẹ̀ka ẹ̀ló ẹ̀ló ẹ̀ló ẹ̀ló ẹ máa rántí ah, ah. àtẹ̀yìnwá. ẹ dúró kí ló dé ṣe báyìí náà ẹ dúró kí ló dé ṣe báyìí why why. chairman sorry. ẹ jẹ́ kó sọ̀rọ̀. chairman ẹ má bínú jàre. ẹ má bínú chairman. ṣe nísìnyí ọ̀rọ̀ ti sọ̀rọ̀ yìí kò ní ká ṣe máa gbọ́ bí ẹni gbàgbọ́ tí ẹ kà lọ sórí pápá. bàbá ẹ wò ẹ dá sí bá ń bẹ̀. mo dá sí yín lára. bàbá Tinubu ẹ̀mí ọlọ́run ṣàdúrà fún. àyẹ̀dí kò dé jẹ o èwo ni kóòtù file, file, filẹ filẹ màmá lálùbáríkà tó fi màmá lálùbáríkà. Mama wey si president. Mama lálùbáríkà. Ẹ ṣe fún màmá lọ́wọ́ kẹ́yìn. Ẹ wo ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ àwọn eléyìí ò gbà sí ìjà wa. Lára àwọn oore tọmọ mi máa ń ṣe rèé tọmọ aráàlú fi sọ lẹ́nu wípé tó ń bà tó bá dépò ààrẹ tán àwọn ọmọ ọ̀tá ni ó gbàjọba kò sì rí bẹ́ẹ̀ ọmọ mi rẹ́rọ́ ní àròjinlẹ̀ ni ó mọ̀ wípé ọwọ́ tó bá dilẹ̀ òun lè sún máa ń yá lò ìdí nìyẹn tó fi foníkálukú sí di iṣẹ́ tó lè ṣe àbí láti ìgbà yẹn iṣẹ́ yìí náà rí wípé wọ́n jagbà ń bí wọ́n jagbà lọ́hùn-ún ṣe bẹ́ẹ̀ rí pé kò sírú rẹ̀ mọ́ ẹ̀hẹ́n gbòòsà. ẹ̀wọ̀n ẹ wo MC Olúọmọ táwọn èèyàn máa ń fẹ́ ojú ọmọ ọ̀tá wò ẹni tó nínú re tó MC Olúọmọ láyé yìí n ò tí ì bá pàdé ẹ̀yẹ́ wògbà tó ti dé orí àlééfà tó ti dé orí àga sí àmọ́ ọ̀nù tó ti di alága àwọn onímọ́tò nílẹ̀ yìí ẹ̀yin náà ó rí wípé kò sí ìwà jatijati ó dìídì pàṣẹ ni pé òun ò fẹ́ wà rádaràda oníkálukú sì fọwọ́ síbi tọ́wọ́ ń gbé torí náà wọn ò ní fún yín lówó o ohun tó jowó lọ ní fún yìí èmi ò bá yín wá sẹ́. ẹ kí làwọn ìtàkùn máa bà gbọ́sà gbọ́sà gbọ́sà. torí tí n bá bá yín wá sẹ́ ẹ lè wúlò fẹ́ bí àtàrà ẹ̀yin pàápàá ó lè wúlò fúnra yín. ẹ kí làwọn ìtàkùn máa bà gbọ́sà gbọ́sà gbọ́sà. kẹ̀dẹ̀jú sílẹ̀ o. Hmm. bójú bá fara balẹ̀ àmì kedere. báwo ni mo ṣe máa ra nkàrà mú pa ẹ má jọyà yín lẹ́nu ẹ má bá bọ̀. tó bá yà materials gidi ńkọ́. materials gidi yàtọ̀ sankara. ẹ ṣé o mọ̀ pé àǹkárá náà tá à ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ náà materials náà lọ́ fi ń ṣe materials lọ́ fi ń ṣe tó bá lọ french bó ṣe wà yẹn. ọ̀nàrẹ́bù gbọ́láràn ìgbàláyé for president. ẹ ẹ káràmà tẹ̀lé. mo ń gbọ́ kí ló dé tí àwọn olóṣèlú wa tí wọ́n mú ọ̀pá dání tó sọ àwa aráàlú di màálù ọkàn ń darí wa bó bá ṣe wọ́n ni. kí ló rí. ṣé ó yẹ kí ọ̀nàrẹ́bù gbàláyé kọ́ jáde ní àsìkò tí àbáyọ̀mí Tinubu jáde. kí ló dé tó ṣe lè jáde ẹ ṣé bóun fún ẹfọ rẹ òun náà ń tẹ ability ẹ ni àti pé kí ló fún ọ ní àrídájú wípé ẹni ọ̀kọ́ṣọ̀kan ló máa kàn déédéé wò pé òun fẹ́ jáde kó ní oh, opponent ẹ òkú mẹ́ta lọ fún ọ fún ní ten ten wọ́n fún ní trusted wọ́n tún fún ní reliable. ẹ wo bí. gbogbo ọdún tó ń gbẹ̀sí látara ló dáa o hmm. ṣùgbọ́n àdúrà táwọn máa gbà ni pé ẹni tó bá máa jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí tó máa mú ìtura bá àwọn ọmọ orílẹ̀-èdè tó kàn gbọ́ máa balẹ̀ òun ní kẹ́kẹ́ ká máa gbàdúrà kọ́lọ́hún ó jẹ́ ó dé bẹ́ẹ̀ o. pásítọ̀ wo bí àsìkò tá a wà yìí ó kọjá ọ̀rọ̀ àdúrà kọjá lórúkọ Jésù ẹ kì í sọ kankan fún yín bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ọ̀fẹ́ àbáyọ̀mí tinubu òun ni ààrẹ wa ẹ jẹ́ ká ṣàkíyèsí nígbà tó jẹ gómìnà ní ìpínlẹ̀ yìí eku kébi eku ẹyẹ kébi ẹyẹ nígbà tó wá kúrò ń bẹ̀ gbogbo àwọn tó wá fi síbẹ̀ gbogbo wọn ni wọ́n ń ṣe dáadáa tí wọ́n ṣe dáadáa ẹ má gbàgbé o ọgbọ́n ìmọ̀ àti òye tí ọlọ́run bá fún nínú ọ̀rọ̀ òṣèlú kò sẹ́lẹ́gbẹ́ tó bá tún wá fẹ́ fìyàn lẹ̀ ẹni tó ní làákàyè tó mọ iṣẹ́ níṣẹ́ tó múṣẹ́ lókùnkún dùn tí ò ti gbà kan bọ̀kan nínú òun ló máa ń filẹ̀. ìyẹn túmọ̀ sí wípé ẹni tó bá kájú òṣùwọ̀n ni òun máa ń fà kalẹ̀. tó bá tún fà kalẹ̀. lẹ́kẹ̀ mi náà wá gbé ẹ débẹ̀ sórí ọ̀nà gbogbo láwọn tó ń wò yìí inú tèmi dùn kó jáde ṣọ́ngbọ́n ṣọ́ọ̀mọ̀ wípé bó ṣe jáde challenges náà ló máa jẹ́ fún bọ́lá tí wọ́n sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yẹn àti wípé àsìkò tẹ́lẹ̀ náà jáde tó bá tẹ̀ pé lóòótọ́ lóòótọ́ òun fáyẹn fáyẹn kò ní nǹkan kan tó fẹ́ ṣe fún wa torí pé opponent ti dé nìyẹn o àmọ́ dá mi lójú pé tó bá di primary election <laughs> extra time a máa mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ wo bí ẹ má jẹ́ ká tanra wa ṣé rí ẹ̀yin búrọ̀ méjèèjì káwọn ẹ̀kí ni ká má tanra wa ẹ jẹ́ ká bira wa léèrè. ẹni tó dá iléeṣẹ́ lẹ̀ sórílẹ̀-èdè yìí táwọn ọmọ ìlú tí wọ́n ń jẹ́ ń bẹ̀ ta lẹ́ni náà tí kò bá ń ṣe àbáyọ̀mí Tinubu náà ẹni tó dá nǹkan alálùbáríkà lẹ̀ tó ní káwọn ọmọ ìlú kó máa jẹ àǹfààní lára ẹ̀ ta ló ní tán tí kò bá ṣe àbáyọmí Tinubu kí wàá làwọn ń sọ. ẹni sùn ẹni sùn ẹni sùn ṣé ẹni lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ bàtà gbẹnu síbẹ̀ yẹn ẹnu yín bùtì bọ́tí mo kàn ẹnu yín ni tó yẹ pé mo yẹ pé ikú tí mò ń fọ́lò lẹ́ ń fọ́lò àwọn bẹ́ẹ̀ ṣe wà ń sẹ́ tí ń da géèdì mi ah. lágbára ọlọ́ọ̀ tọ́sà yìí tó parí tí wọ́n bá já pàǹpà yín lágbára ọlọ́ọ̀ ẹ̀kọ́ mi bá sàdé. ìrọ̀lẹ́ pa ìpa ló gbà ní tó tẹ̀ tóbi láti sọ kíníkan fún ẹ eh. lọ́rọ̀ tó wà lẹ́ yìí eh. lọ́wọ́ tó wà lẹ́yìn eh. o lè má ba ẹ̀rìn mọ́. èmi náà lè má bẹ ṣe o àbáyọ mi ni. èmi ò ní kì í ṣàbáyọ mi àbáyọ mi ni. mi ò ní kì í ṣàbáyọ mi. Ah. mo ní ká lẹ lọ́wọ́. ẹ wo bí iṣẹ́ gbẹ̀bí bá yín bí ni. filayi fila pentigon yẹn ẹjọ́ máa pò olú bá yín bí ni ẹ ṣe o. olùkùnrin ológogoro sọ pé wọlé fún olùkùnrin rẹ ṣàṣì ẹ máa ń bá wa bọ̀ wá. o fẹ́ máa fi ara báwọn ṣe fi. ẹgbẹ́ máa ń gòdè kan o. ó dàbí ọmọ ìṣòro tó ń yàgbẹ́. ìyá Tinubu máa ń gòdè kan o. ẹ sọ̀rọ̀ ni. Honorable Kọ́láwọlé kí gúgúrú afọ́jú tó wà nílẹ̀ yìí tá a bá ṣe ń yan la máa máa súfèé. ẹ̀rù primary election yìí bà mí. <laughs> honorable ah come on ṣé yóò mọ̀ fọ́gbọ́n kì í tán láyé ká wà lọ sọ́run. àsìkò yìí la máa mọ̀ ká o láàrin bí àti ẹ láàrin ẹ ah, àti bí mami inú wa tẹ̀ pé àwa as one family ṣàánú wọn ní mi yọdì. gbogbo àwọn ẹ eh, ṣáà ti ṣe eléyìí náà Ọlọ́run ti bá wa ṣe gbogbo àwọn tó máa ẹ ọyà jẹ àlọ. get in the car. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí eh, kí ẹ ẹ eh, get get ah. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ah, ẹ bá mi sọ̀rọ̀. ó yá ó yá ó yá wọ́n ká guy. Oh ẹ bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ gentleman. I move the car now sharp sharp sharp. ṣe ẹ bá mi sọ ẹ bá Ah, sọ ah, ibo lẹ gbé mi lọ báyìí Ah, ah, ẹ jọ ẹ jọ. rèé mà ṣe o ní ìlú tó lọ́ba tó níjòyè so ọ̀nà tí wọ́n fẹ́ gbà ní ọ̀nà táwọn ọ̀tá fẹ́ gbà ní àwọn opponent irọ́ ni wọ́n pa i am very sure i ma get to the root of the matter gbogbo àwọn tó bá wà ń bẹ̀ gbogbo ọ̀nà tí máa gbé. ọmọ èèyàn láì ṣe ọmọ ẹranko Ah, ah. wo aya mi mo fẹ́ kó fi ọkàn ẹ balẹ̀ o kí ni mo wí fi ọkàn ara ẹ balẹ̀ anywhere tó ń bá gbé ọkọ ẹ sí nílùú wa yìí bó jẹ́ legally bó jẹ́ street a máa wá jáde ṣó ti gbọ́ fi ara ẹ balẹ̀ o fi ara ẹ balẹ̀ má dára ẹ láàmú rárá. ẹ <laughs> eh, madam ẹ pẹ̀lẹ́ ṣẹlẹ ọlọ́pàá náà à ń ṣiṣẹ́ wa bíṣẹ́ ìkọkọ la fẹ́ jẹ́ kó clear sí wa báwo ni sin yẹn ṣiṣẹ́ rẹ̀ gbogbo. à ń bọ̀ láti lè kọ́ ni ó àṣemájáde síta nìyẹn lára àwọn ọkùnrin kan ọ̀pọ̀pọ̀ dání from nowhere mo ṣe ní kọ́kọ́ mi wọnú mọ́tò nìyẹn tó ní káwá sún bó ṣe gbé atọ́kọ mi àti mọ́tò wa bó yẹn gbé lọ nìyẹn àdètè pariwo káwọn èèyàn jáde sí wa pé ẹgbàá wa kò sí òkú kan tó jáde sí wa. bẹ́ẹ̀ ni mo sì jẹ́nu kọ́lọ́sánú mi ẹ sáà gbà mí ẹ gbà mí ẹ rà mí ẹ ṣàánú mi ẹ má jojú tì mí ẹ má jẹ́ kó tẹ ojú mi ẹ jọ mọ́mọ́ ni ó tó ń dì mí ẹ jọ à ń bọ̀ jẹ́jẹ́ náà ni bó ṣe sọ. So mi ní kú sójú mi nínú ilé bàbá ọmọ mi ẹjọ́. Ah, madam ah, ẹ má sunkún mọ́ everything will be alright àwọn ọlọ́pàá a máa ṣiṣẹ́ wa dé ojú àmì i then make sure pé àwọn culprits yẹn they are found and they are punished ẹ fọkàn ìbàdàn. gbogbo tí ó ti ẹ̀rí ń gbà wọ́n kó bọ̀ dé wọ́n gbọ́ kò yé mi tí mo ṣàgbọ́nù rẹ̀ ni lie down lie down lie down láì ṣẹ̀ràn lè yá. lọ́mọ tí yóò tọ́ ọ bọ̀ tí yóò tí yóò ṣe wà bàjẹ́. ìyá wa ẹ fi ọkàn yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀. kí ló ṣẹlẹ̀ ẹjọ́ ẹ bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ youth ní gbogbo wa ẹ wò ṣe iye kí ìtẹ̀ bá fẹ́ ló máa fún yín owó ìṣe problem yìí ẹjọ́. Hmm? ṣé ò ya wèrè ta lọ́rẹ́ èmi lérò pé o lè ju báyìí lọ so bó ṣe tó lélẹ̀ eh, mo ti máa ń sọ fún ẹ ní gbogbo ìgbà pé àbíyọ pàpà in all ramifications àbíyọ pàpà o fẹ́ di honourable right ẹni tó bá wà láyé òun ló ń du ipò. ẹ má ìwọ ẹ má ìwọ ẹ má ìwọ ẹ má ẹ má ìwọ yẹ. Ah, ah, ah. kí ló ṣẹlẹ̀ alájà ẹ̀yin àti ta ni ariwo yín ni mò ń gbọ́ ẹ mọ́ yìnbọn ẹ mọ́ yìnbọn ẹ̀yin àti ta ni. mo lálàá ni. àlá alájà àlá tó lágbára lẹ láàyè o kódà irú àlá báyìí èèyàn gbọ́dọ̀ fojú yẹpẹrẹ wò ó. Ah, ah, ah, ẹ mọ tí mo rò ní kó mọ̀ lọ jẹ́ pé àwọn abínú orí tí wọ́n ń bínú ipò tọmọ yín fẹ́ dé lọ́fẹ́ mọ́ gbọ́wọ́kọ́wọ́ o ṣé ẹ mọ̀ wípé abuké tó lọ ṣe mẹkáníìkì ni ló bàtà lè bàbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ni torí bí wọ́n bá ṣe ń gbẹ́lẹ̀ fún bí ni wọ́n mọ̀ gbẹ́lẹ̀ fún lọ́hùn arọ tó sì lògùn yàgbẹ́ àwọn fámìlì ẹ̀ ni ó dá wàhálà lẹ̀ fún torí wọ́n mọ̀ gbé wèrè kì í ni ẹ wo ọ̀rọ̀ tí èmi ń fi ojú wò yìí kó mọ̀ lọ jẹ́ pé àdúrà yín ò kúnná tó ọ̀rọ̀ pọ̀ ṣé wọ́n ṣe ń gbọ́dọ̀ mi ni ó yẹ kó o mọ̀ pàládùá ni mí irun márùn-ún mi ń fi ṣe àṣàlátù mo mú lọ́kùnkúndùn èmi ò máa dúrà tálábíà mo fẹ́ gbà ju tí mo gbà yìí lọ ìwọ náà mọ̀ pé téèyàn bá jáládùá bí mo ṣe jáládùá yìí kò lè jẹ́ gbogbo àwọn oyè tí wọ́n fi mí jẹ ọmọ iye ibi tí mo ti jẹ olórí alásàlátù ó sún mi mi mo bá ṣe ń bẹ lọ́hùn jù báyìí lọ. ẹ wo bí alájà èmi àti yín la wà ń bí ìjọ mo sì ti ń ṣiṣẹ́ nù léyìí ọwọ́ ọmọ lẹ fi mú mi ẹ fọwọ́ ẹrú mú mi ẹ jẹ́ ẹ̀sùn òótọ́ ọ̀rọ̀ fún yín àdúrà yín òkúná tó bẹ́ẹ̀ ni sẹ́yìn o mọ̀ pé irú ipò tọmọ yín fẹ́ dé ẹgbẹgbẹ̀rún èèyàn ló fẹ́ débẹ̀ ló wù kọ́ àwọn jẹ́ ààrẹ yìí ni nígbà tí àwọn bá wá bẹ̀rẹ̀ sí ní gbé ọwọ́ kọ́wọ́ ọlọ́run ní jẹ́ àríbi lórí ọ̀gá torí tí nǹkan bá ṣẹlẹ̀ yóò kan àwa náà ẹ wo bí ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín ẹ nà ọ̀sẹ̀ ta ni bẹ́ẹ̀ bá ṣe ń ṣe tàṣàlátù lẹ́ẹ̀mọ́ ṣe ti ìmí ìmọ̀. kéèyàn nà ọ̀sẹ̀ síta. bẹ́ẹ̀ ni bó wọn ṣe ń nọ sẹsẹ tọmọ pé mi ò máa jò ṣe. ẹ tara bíi amọ ni bẹ́ẹ̀ yóò bá mọ èmi mọ́ bẹ́ẹ̀ ni. ó dá ọmọdé gbọ́n àgbà gbọ́n láfi dálẹ̀ ẹ̀fẹ̀ ohun tí wọn náà bá rò èpo ò lè ṣe torí pọ́gbọ́n ẹnìkan ò jọ ìmọ̀ràn ẹnìkan ò sì jọ bọ̀rọ̀bọ̀rọ̀ ọ̀nà tó bá mọ̀ pa lè gbé gbà tó kó lè fi dùn tó máa fi gún tọmọ mi Tinubu fi dépò tá fún yá mo ṣe tán alájà ẹ fẹ́ mọ kóyàn mi kéré bí mo ṣe wà yìí èmi náà mọ̀ ti rìn inú ayé gan ẹ wo bí mo mọ àìmọye ibi tí mo lè mú yín lọ. ẹ sọpọ lọhùn. kódà bàtà bá pógún bá bá pọ́gbọ̀n tó bá gbọ́wọ́ bí lórí ọmọ yìí hmm. tí wọ́n jàn lẹ́ẹ̀kan ṣoṣo. a ó ti yá. ẹ wo bí ìyá wa ẹ fọkàn balẹ̀ ẹ ti gbéṣẹ́ fún olófòfó èmi gan jẹ kọjá àbí tẹ́ ẹ wá wò yá Tinubu bẹ́ẹ̀ ni kódà wọ́n mú mi débi tẹ́ ẹ lè wò. ayé wa wò yá Tinubu ló dé ẹ wá wò yá Tinubu ó ń dábí ẹdùn ń rọ bí òwe ẹ wá wò yá Tinubu. ẹ ṣeun gbogbo ẹ mo ti rí hmm, ọjà yìí kójó sẹsẹ ah, máàlì àgbẹsẹ nílẹ̀ ó ti yé mi <laughs> ẹ ṣe ẹ kò kalẹ̀ ẹ ǹlẹ́ bàbá. àwa nu. ẹ ǹlẹ́ sà. Ah, ìyá mi gẹ́gẹ́ bíi tí mo rí i ah, àṣàbí ló kọ yín. Ah, bẹ́ẹ̀ ni àṣàbí ni. bẹ́ẹ̀ ni. àṣàbí mo jẹ́ bẹ́ẹ̀ ni. ẹ ṣeun bàbá mi o bẹ́ẹ̀ ti wí lórí wọ́n ní ó dàbí ẹni pé kò tiẹ̀ dàbí ọmọ yín fẹ́ dupò ààrẹ. ọdẹ lè kú ọlọ́ọ̀bórí níbo lọ́ọ̀ bá ti rí gbogbo ohun tí mo bá ti sọ mi bẹ́ẹ̀ ló jẹ́. àmì àṣẹ àmì orí mi lẹ́dọ̀. àwa ò sáwó lẹ́yìn nìkan. ọ̀rọ̀ yìnyín. sọ wá rí fọkànbalẹ̀ ọmọ rẹ wọ́n dìbò fún o wọ́n dìbò fún o ó ti wọlé. gbogbo àwọn tó bá ní kò ní wọlé ìwọ tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀ dolúmọ̀rẹ̀ torí gbogbo àwọn tó bá ní kò ní wọlé ìkẹlẹ̀mbẹ̀ á fẹ́ wọn dàbí kan. Ah, àmì àṣẹ àmì àmì àmì àṣẹ àmì. wọn ìlú àmì àṣẹ ń lé aláwo tó ti yé kó ṣe ṣọ́ọ̀ṣì lẹ́wà àbí mọ́ṣáláṣí ọ̀dọ̀ àwọn bàbá mi lẹ́wà yìí. bó o ní kí n ṣe àṣẹ àṣẹ àṣẹ. àmọ́ nǹkan kan wá ni sẹ́rí eh. gbogbo ń tẹ́ bá wá yìí ó lẹ́bọ̀ o ah. ẹbọ kàkà tí kagúnláyà òun là á gbé. ń ṣe àbí téèyàn bá wá sáré torí ọmọ torí kí mo ṣe á fẹ́ máa sáré káàkiri torí ọmọ mo ṣe é ṣe gbogbo wàhálà tí mò ń bá kiri yìí. ẹ lè ṣe torí àwọn oníbọ̀ yìí náà. Ah ẹlòmíì àmọ́ sí wàhálà torí níbọ̀ yìí. Ah, ọlọ́run mi ò ní ṣiṣẹ́ fọmọ ẹlòmíì jẹ orí mi kàn. lẹ́yìn ẹbọ yìí wọn ní dìbò kẹ ah, wọn ní wọn eré ìgbìgbò tí gbogbo àwọn tó bá fẹ́ máa dìbò fún ọ̀dà pàtì àwọn àlìjẹ̀nu wọn débẹ̀ wọn mọ̀ san wọn fọ́tì ní ipa yìí. àmín. ipa yìí. àmín. ipa pàpà ipa yìí. àṣẹ. ẹni tó bá tó máa fẹ́ ṣe báyìí hmm, àwọn àlìjẹ̀nu wù kọrùn wèrè dànù. Hmm, hmm tá a bá ní ká máa kọ ohun ẹbọ ká máa kọ ohun ètùtù ẹ ẹ ọmọ mi ṣé ọ sì rò pé kò ní kàyà ìláyà láti máa lọ sọ́jà. Ah, ẹ wo ẹ mọ wulẹ̀ sọ̀rọ̀ jà kí n mọ lọjà fúnra mi gbogbo ohun tó bá gbà jówó ẹbọ àtọwọ́ ètùtù ẹ̀yẹn wí mi. iṣẹ́ ńlá lè fẹ́ ran àwòyí o torí gbogbo kínní fúnra yín ló yẹ kẹ́ ẹ lọ wá wa. Ah, ẹ mú sí mi. Ah, torí iṣẹ́ tí mo fẹ́ ṣe àwọn aláwo tí wọ́n ṣiṣẹ́ lórí iṣẹ́ yìí wọ́n pọ̀ wọ́n wá láti Brazil lórí kọ́mọ mi lè dàrẹ́ yìí kò sóhun ẹbọ ohun ètùtù tẹ́ bá ní mú wá ara mi gbé àyà mi gbé. àyà yín gbé. àyà mi gbé. ó tiẹ̀ ti da tó jẹ́ pé torí ọmọ ni tí màá ṣe àbíbò ni. ìgbà tó tẹ̀ jẹ́ pé ní kàǹpù làyà yín kò sí e, eléyìí tí ó gbà àyà yín ti gbé ni mm, báwo la ti fẹ́ san owó tẹ́ bá ti san owó báyìí iṣẹ́ yín ti bẹ̀rẹ̀ nu ẹ fọkàn balẹ̀ ọmọ yín ti dàrẹ́. ó dàbí èlò wa lówó mi. ṣé owó yín hmm. ẹni owó tá a máa fi ṣe ẹbọ ohun ètùtù. Ah, ah wọ́n ń béèrè owó ẹ̀bọ̀ ohun èlò two million. Ah. Ah, kí ló dé sọ́ọ̀kì wọn. owó ń pọ̀ díẹ̀. ẹ bá wo sọ̀rọ̀ ẹ bá wo sọ̀rọ̀ ẹ bá wo dáálọ́ọ̀gì kẹ́ ẹ mọ tá à ń lọ gangan. ẹ ah. ló wọ́n tún irọ́ one plug one hundred and fifty thousand aláti two million kí ló dé tẹ jáwálẹ̀ bẹ́ẹ̀ láì ṣe bitcoins ẹni wọ́n ní ká mú one fifty wa. ẹlẹ́dàá mi sí i ẹ wo bọ́rọ̀ owó òsì ẹ̀dọ́ wa yín báyìí nísì ẹ jẹ́ ń ṣe transfer sí yín. awo kí n gba transfer. kí làwọn ọmọ ń gbà. awo ní pos. ẹ̀yin àmọ́ mú atm dání. ẹ mú atm dání. aa ah, ah, ń bẹnu ọkọ. ẹ gbọ́ ẹ̀yin bàbá mi sẹ́nẹ́tọ̀ ṣe ti ṣáàjì kínní masini wọn náà ti ṣáàjẹ ẹ ẹ ẹ wá lọ mú atm wa àmọ́ tẹ́ bá ti ní owó kékeré nínú o ilé ìtẹ̀bá ní owó kékeré bẹ̀ ẹ má mú wa. ṣeun wọn wò bóyá two million yẹn pọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe àyẹn ló jẹ́ kẹ́rù bá wọn. ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn àwọn. ó ní ọmọ òun ní kẹ̀kẹ́ ẹ wá wòyà Tinubu ẹ wá wòyà ẹ wá wòyà Tinubu. ẹ kàn sọ pé kì í ní sùúrù ni èmi ti mọ̀ wípé ọ̀tẹ̀ tí chairman pilẹ̀ yẹn irọ́ ló báwo ṣe máa sọ wípé àbáwọ̀ mi lówó ìpromi election my honourable please ẹ jọ bí gàrí inú mi bó ṣe ń fẹ́ ìyára bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ gbóná fẹ́ sùúrù. exactly let's take everything easy please. sẹ́ni honourable honourable àyè lè wá ọgbọ́n dá sí i that is the truth yes. àyè lè wá nǹkan ṣe sí i ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé tí èèyàn bá yìí wà láyé iṣẹ́ òótọ́ ṣe bí tá a bá kú iṣẹ́ òótọ́ eh. statement ẹyọ kan tí mi ò kí ń fẹ́ gbọ́ ẹ má wọrí tẹ́dá ò bá tí ì tó ń lọ kò ní dúró. ọ̀rọ̀ yìí yé sẹ́ àbọ̀ yìí yé no problem kò sí wàhálà. Whoa! Cheers! Cheers to the winning team. Cheers to More beautiful money. money. <laughs> you know, owó <laughs> owó owó. <laughs> And uh, above all, cheers to my beautiful wife um, you know what mo dúpẹ́ lọ́wọ́ ẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún àdúrótì i mean without you maybe you wouldn't have been able to come this far i mean come to think of it ta ló ever rò ó pé ìlú wa yìí ó máa ever ní a youth president ah. ó tún wá jẹ́ pé above all ó tún wá jẹ́ èmi. to even think that i would be a first lady. hey. i mean damn. <laughs> i will cut off my Our customer shame my And uh, like to also let you know that um, you always have me around, mm. and um, and I promise to always be around to support you. Mm-hmm. You know, mm-hmm. like the saying that behind every successful man, there is always, always a Fọlákẹ́mi. there is always Fọlákẹ́ ló <laughs> lè ṣe mo. Ó ti So I promise to always be that woman behind mm. your success and you got me always. And Ọlọ́run tó gbé wa débi báyìí tá win. Primary yeah. He's going to see us through. He has done it no, already. already. And if I have you. Mm? Come on. We're, we're always winners and we'll always be. So. Yeah. Cheers to the winning team. okay. Thank you so much, You're darling. thank baby. you, thank so, you, thank you. So um, right now I'm going to um, prepare your favorite. Oh cool! give me that favorite and this other favorite you know what let me join you to make my favorite. success success success tiwa dire. lágbára ọlọ́run tiwa máa dire. ẹ̀yin èèyàn mi ẹ rí i pé mo ní àwọn àlejò tuntun bó tẹ̀ jẹ́ pé a ti máa ń rí wọn gbòòrò tí wọ́n ṣe gbogbo ẹ̀ but this time around wọ́n fẹ́ darapọ̀ mọ́ wa. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé a ní ìdẹ̀ nìkan tó bá strong tó gẹ́gẹ́ sí tá lè lò táwa náà fi gba gbogbo okòó tán ti lò láti dọ̀ tí ò lójútu yẹn. wọ́n ń rẹwà jẹ nítorí pé ààrẹ nìkan tó strong tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni but this time around tiwa ti di ló tiwa darapọ̀ mọ́ wa ṣẹ́rẹ́ tó jókòó sáàrin yẹn ẹ̀ tó jókòó ò ní ìgbàláyé ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn. ẹ maisha ẹ má wulẹ̀ jẹ́ ká tó ṣe àtúnwí asán ẹ̀yin náà mọ̀ pa nídìí èèyàn nínú ẹgbẹ́ wa yìí kọ́nọ́rì buwa náà dẹ̀ lélẹ́yìí wọ́n ti dá mi síwájú tẹ́lẹ̀ dandan ní kọ́ tẹ́lẹ̀ tútù àwa náà gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. bó bá rí bẹ́ẹ̀ ẹ a jẹ́ pé bíṣọ̀ bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́. èmi rò pé ní oṣù ìṣúlẹ̀ ká pa ọ́ dọ̀pọ̀ láti gbárùkù ti ọ̀nàrẹ́bù wa nítorí ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ. ẹ ṣeun gan olóye ẹ ṣe tí ẹ gbà wá tọwọ́ tẹsẹ̀ maisha ẹ ṣe gan àgbáyìn adalẹ. àṣẹ àṣẹ. ṣé wàá rí àwọn ìfẹ́lódùn tá à ń sọ yìí wọn wá jẹ́ nǹkan kan o ẹ wò ṣe rí àwa mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ ń wò yìí àwa gangan ní òpó tó di ẹgbẹ́ yẹn mú. so fine chairman ẹ fara yín báyìí lẹ́sìn gbà wá wọlé yìí wọn mọ̀ lágbára ọlọ́run kò sí nǹkan tó ń fẹ́ ṣe wọn ò ní choice ó máa jù sílẹ̀ fún wa ní nítorí pé àwa ló kàn wọ́n ní a gbọ́dọ̀ ṣáájú ẹlẹ́dẹ̀ẹ́ pẹ̀ẹ́dẹ́ ọ̀nàrẹ́bù gbàláyé náà wà bí ẹ jẹ́ kí gbọ̀n kankan lẹ́nu ọ̀nàrẹ́bù wa. wọ́n la fi ṣe é ìwọ la fi ṣàgbàlagbà ìwọ la fi ṣe bẹ́ẹ̀ni kan ṣe kọ́ńdú kọ́ńdú kọ́ńdú ìwọ la fi ṣe. ọ̀rọ̀ tí ń yé mi. ọ̀rọ̀ ẹnu ẹ ayé ò ní mú ẹ sí i bẹ́ẹ̀ ni ah. tèmi di re. success. tèmi di re. success. success. tèmi di re. my chairman gbogbo ẹ̀yin ìgbìmọ̀ ẹgbẹ́ mo kì í nǹkan kan lèmi fẹ́ tọrọ lọ́wọ́ yín nǹkan tí mo fẹ́ tọrọ ojú support lọ tí gbogbo yín bá lè fún mi ní support láti dé ipò tí mo fẹ́ dé yìí ẹ máa gbádùn mi. kẹtùgbọ́ ẹ gbọ́ nǹkan tó sọ ó yé mi ọ̀rọ̀ ẹ yé mi. ṣe rí ọmọkùnrin tẹ́ rí mi gbọ́dọ̀ máa sọ̀rọ̀ àbùjẹ́bùdà kò mọ̀ làtọwọ́ kọ ṣèbéṣe ẹyọ kan ló wà ní ọ́fíìsì sí <laughs> bàbá ẹ gbàgbé áfò tútù pa yín mọ́ bí mélòó mélòó àwọn ọmọ èèyàn tó ti kó lọ lóyìnbó. sẹ́rí tó bá jẹ́ ti pé àrùn ọmọ sí London yẹn ni mo wà lé pọ̀tùpọ̀ tuntun máa bóyá pa àà. ó ti débẹ̀ ó ti débẹ̀ ó ti débẹ̀ ó ti lọlé láàrin a àti eh, b o. Oh àsìkò yìí la máa mú ká o. ẹ rí i pé eléyìí ni àṣekágbá ẹ̀gbọ́n tá a gbé èyí tẹ́ gbé lóru jẹta yẹn tàwọn alára nù hmm. torí ẹ̀ mo ṣe ni ẹ̀ mo ṣàṣùṣe hmm. eléyìí tẹ́ gbé lálẹ́ àná tàwọn ajérò nu hmm. torí ẹ̀ mo ṣe ni ẹ̀ mo gbé bọ́dì tí àwọn ọ̀rọ̀gun lé àga òun la gbé wá sídìí ọ̀gẹ̀dẹ̀ yìí o torí ẹ̀ lẹ́sẹ̀ mo fà jíìkì bẹ́ẹ̀ ṣe wá mu gbogbo ẹ̀ torí mo mọ̀ pé ojú lásán ṣe gbẹ́ bọ́ ẹbọ lọ́dọ̀ àwọn ìyá mi hmm. àbórí ń ta yín hmm. ẹgbẹ́ bọ́lẹ̀ ẹ̀yin bàbá mi alágbó ọ̀gẹ̀dẹ̀ oúnjẹ tọ̀dọ̀ yín rèé o mo ti yálé alára ayálé adérò ọ̀dọ̀ àwọn ọ̀rọ̀ gunlé àga sẹ́rí ọmọ arábìnrin tẹ̀ ń wò yìí ó fẹ́ lọ fún presidential ọmọ àṣàbí òun ló fẹ́ jáde fún ààrẹ orílẹ̀-èdè yìí. ẹni pé Tinubu babadé lẹsàn ẹyà ẹjọ ẹ mọ interrupt èmi àti wọn ní dialogue lọ́wọ́ mhm. ṣé ẹ̀yin kọjú sápò ẹ ń bèrè pé ṣó ṣe ẹ ẹ babadé lẹsàn ṣé ẹ ẹ ẹ ẹ lójú ẹ rí gbà yẹn ẹ mọ bí mi ẹ mọ bí mi ah ẹ mẹ́ni tó ṣe first ẹ mẹ́ni tó ṣe second ní ọ̀kan èmi o nǹkan tẹ̀mí fẹ́ sọ fún yín ni pé ẹ pa àrùn ti gbómi dání kò ní dáká wọn ìyá máa jẹun láì lómi ẹ má wọlé má bá yín gbé sàǹsù kan wá ẹ má fi yẹn má fi tẹ̀ ẹ bó ṣe wá wà yẹ ẹ jẹ́ kó jẹ́ o ẹ mọ̀ sàṣẹ ẹ kàn káwọn ọmọ yàrá ìjẹpẹ àgbọmọ lọsibítù ẹ ẹ mọ̀ sàṣẹ o àṣẹ ọmọ rẹ gbọ́dọ̀ wọlé by once by fire tí o bá wọlé a máa jà o ó ti wọlé ó wọlé bí o tiẹ̀ dìgbò wọlé ni ayé ń fẹ́ ni ẹ ó ti wọlé ẹ mọ̀ sàṣẹ ẹ jẹ́ kó wọlé o kó wọlé ní gúúsù àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ yorùbá ilẹ̀ haúsá ilẹ̀ yíbò ilẹ̀ tápà ilẹ̀ kalaba. kiri ah. ní gbogbo orílẹ̀-èdè náà eh, gbogbo orílẹ̀-èdè eh, eh. uk ah, uk ò sí lára wa ká má dà papọ̀ kó má dìgbò ọmọ fìbọn lé wa kiri kó sá wọlé hmm. ó ti wọlé hmm. ó ti rí bẹ́ẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ wọ́n ní Tinubu aṣíwájú Ahmed kó wọlé o ó ti wọlé wọ́n ní nǹkan táwọn tí wọ́n ń sọ bíbá ìgangan ni pé kò sẹ́ni tó fẹ́ bá a dùn wípé òun gangan ni ó ní wọ́n ní kan gbé kínní wa wọ́n ti gbé fún un. ẹ yí padà ẹ pẹ̀lẹ́ ẹ má wẹ̀yìn o. gbogbo ẹ̀yin olórí burúkú tẹ máa ń jẹ. ẹ mò ń bọ̀ o. ẹ wá ẹ̀yin ọ̀gẹ̀dẹ̀ yìí olórí burúkú nìyí o ẹ bọ́ tí mo gbé wá yìí tí ẹ bá padà débi tí mi ò bá ẹ̀yin yìí mo ti ṣe kọ̀ọ̀kan sọ́ra mo yọ ẹyin orí ẹ̀ ni o tí mo bá débi tẹ lájẹ́ olórí burúkú kan wá jẹ ẹyin bí mo fún yín lẹ́kọ̀ọ́ tí mi ò dé bẹ́yìn ẹ mo ti ń bọ̀ tí mi ò dé bẹ́yìn má bàa yín mú nǹkan lẹ̀ ẹ máa rí. ẹ wá wo ó ń dábí ẹdùn ń òwe. ẹ wá wo ó ní ọmọ òun ní kẹ́ẹ̀dìbò fún. wọn ní sílẹ̀ yìí èdè wa yìí orílẹ̀-èdè wa yìí yóò padà dayọ̀ a ti jọ wọn ọ̀pọ̀ ló kù báyìí ọkọ ó bá wà lọ́wọ́ èmi àti yín o. bẹ́ẹ̀ ni ìyá wa. ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé gan-an ni mà. kò lè tó gan-an ni mo dìde ayé òde tó bá wù ẹ̀yin ò mọ̀ pé gbogbo ìwà rẹ̀lẹ̀ tọmọ mi Tinubu àkùbí ti ń lò mm. ọwọ́ mi ló ti mú un ẹ mọ̀ pé wú ìyá gbọ̀n lọ́wọ́ ràn ọmọ òfìlè má pèlè ìyá rẹ̀ kó ta sọ dáa gbogbo mi Tinubu ṣe nine six rárá mi ló ti wọ́n mú ìgbéraga bẹ́ẹ̀ ṣe ń wò ẹ jẹ́ kí n máa fẹ́ lè ṣe àfihàn gbogbo àwa tá a jẹ́ di ìṣọ̀kan kan mú nínú ọjà kẹ́ ẹ lè mọrú àwọn èèyàn tẹ́ ẹ wá bá láwọn látòrí tèmi èmi alára mi tí mo dúró èmi nìyá lọ́jà gbogbo agbègbè ọjà pátápátá orúkọ tèmi ni yèyé olúkú ewu. mo ti rí lára rẹ ẹ jẹ́ ìyá wa ẹ jẹ́ káwọn tó kù mí náà mọ̀ sọ bí wọ́n ṣe jẹ́ ní ọjà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín nìtàlẹ̀ ẹ̀kọ́ èmi ni ọ̀tún ìyá ọ̀dọ́jà bẹ́ẹ̀ ni orúkọ tèmi ni àìná ṣúwẹ̀ mi mọ́. ẹkú kó lè dà ọlọ́wà kúkú mú wa délé ẹ̀mí èmi ni olórí àwọn aláṣọ pátápátá ní ọjà àràrọ̀ mi. gbogbo méjì. orúkọ mi òun ni alájà àdùnfẹ́ àdé. alájà ẹ lọ mẹ́ka lẹ́ẹ̀kan sí ẹ ọ́ mi rí i orúkọ tèmi ni mrs ìfẹdọlápọ ẹniọlá olórí gbogbo àwọn eléso tó wà nínú ọjà yìí pátápátá. ẹ yín pọ̀ tí èso ni tí tinubu bá wọlé ẹsẹ̀ báyìí ẹ bọ̀ kó ẹ kú jókòó ìyá orúkọ tèmi ni ọmọbẹwàjì nínú lówó èmi ni olórí gbogbo àwọn aláta nínú ọjà ìfẹ́ lódì. ìyá wa aláta sẹ́ẹ̀rì tọ́lọ́mbà lè gbàdúrà wa tó ṣe ohun tó a fẹ́ fún wa tọ́lọ́n jẹ́ kí Tinubu mi wọlé. ẹ mọ export ata lọ sí Atlanta ni <laughs> ah. ẹ àti kó tí wọ́n yìí. àmì ìyá wa um, ẹ̀ra ìyá wa. orúkọ ti tèmi ni Adéṣẹwà Jẹjẹláyé èmi ni olórí gbogbo àwọn oníṣu. Ah àbí aroko wọ́dẹ́dẹ́ iṣu ti sọ wá bọ̀ ẹ jẹ su ẹ jẹ jẹjẹ ẹ ah, tù wá mọ kó su lọ ìlú òkèèrè ẹyẹ fọkàn balẹ̀. orúkọ tèmi ni Afọláṣadé Adéfioyè olórí gbogbo elélùbọnú ọjà wa yìí pátápátá ẹ ra ìyá wa ọmọ yíbò lèmi o orúkọ mi ń Nkechi lórúkọ mi èmi ni olórí gbogbo àwọn yíbò tó wà nínú ọjà arárọ̀mí. ọmọ iná kèdékèdé ó bẹ̀ ya lọ́wọ́ mi ṣe ẹ ṣe mo dúpẹ́. ẹ ṣeun ìyá wa hmm. ṣe é rí láti ọ̀dọ̀ mi àtàwọn olórí ìsọ̀ tó kù tẹ́ ẹ rí tójú wọn ṣe rekete yìí tí yín là ń ṣe àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ti Tinubu Àkànbí olódó ọdẹ là ń ṣe. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá ti ń wẹ̀yìn báyìí ta ni wọ́n mọ rí. àwa ni láì ṣàtúnyẹ asán ẹ̀yin náà ti mọ ohun tó gbé mi wáyà yìí ẹ ti mọ ohun tó gbé mi débí ohun tó gbé mi débí ojú yìí pé kẹ́ ẹ ti ọmọ mi Tinubu àkànbí mi ọmọ olódòdè kẹ́ ẹ bá ń tì lẹ́yìn kẹ́ ẹ jẹ́ kó dépò ààrẹ ipò ààrẹ tí ń wò lọ́ọ̀kan yìí kẹ́lẹ́dàá mi orí mi ìṣẹ̀dá mi ọmú mi tó mu yìí mm. àtẹ̀yìn mi tí mo ikùn inú mm. mi tí mo gbé orí mi gbogbo abiyamọ ayé kẹ́ ẹ bá ń tì lẹ́yìn mm. kẹ́ ẹ jẹ́ kó dépò ààrẹ tó bá ti dé bẹ́ẹ̀. Ah, ayé gbogbo wa ti dà sẹ́yìn náà mọ̀ pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì àbí àwọn ilẹ̀ ẹlẹ́yà mi lẹ fẹ́ tẹ̀lé ní. Ah, ah, nígbà tó ẹ̀ ń sọ ọmọ àlè ẹ jọ torí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀ wọ́n sápọ́ o ẹ sábà ń tì lẹ́yìn káyé gbogbo ọmọ yín náà lè òní kọ́ ọ̀la làwọn ò. bẹ́ẹ̀ ìyá wa tó bú bá ti tì í ojú ti ti gbogbo àwa ọmọ Yorùbá pátápátá bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ ojú òde ni ti gbogbo wa. àmì ṣẹ́rí kí ni àwa ló kàn àwa dẹ̀ la máa ṣe ó ti débẹ̀ aṣáájú náà sọ yìí ó ti débẹ̀. ìyàwó ẹ̀wẹ̀ yìí wò. tẹ bá ti wẹ̀ nìyí ọ̀wá lẹ̀ ẹ́ rí i pé wẹ̀yìn rẹ wò bó lọ́mọ ogun bó lọ́mọ ogun wẹ̀yìn rẹ wò. <laughs> ìyá wa bẹ́ẹ̀ ni nígbà tá a bá pọ̀ tá a bá ṣe tàkùn bí ẹ lákùn ti tala tó fẹ́ ṣe ṣe sọmọ àlè ṣe ṣe wàá rí inú ọjà hmm. bí àwọn aláṣọ ṣe pọ̀ tó hmm. èmi máa ń dórin kan fún wọn máa sọ fún wọn pé àkànbí la fẹ́ nífẹ̀ẹ́ ah, òun la fẹ́ nífẹ̀ẹ́ Tinubu làwa mọ̀ òun la fẹ́ nífẹ̀ẹ́ àkànbí la fẹ́ nífẹ̀ẹ́ òun la fẹ́ nífẹ̀ẹ́ ọ̀nà ló yẹ ká tẹ̀lé o. ayé ẹ wá wòyà Tinubu ẹ wá wòyà Tinubu. ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là o òwe àtijọ́ mà ni o ṣe rí òde èsì ojú la lákàn fi ṣọrí. gbogbo ara pàápàá. gbogbo ara ẹ wò n máa fẹ́ kí èèyàn kankan nínú wa ká lọ bá àwọn aṣojú wa ní wards kí oníkálukú fara ṣiṣẹ́ kí wọ́n lè deliver kí ọ̀nàrìbù ìgbàláyé kó lè wọ bọ́ sí ipò tá à ń jù kó wọ̀ because taba fara taba bá dúró àwọn tọ̀hún yẹn wọn ò dúró rárá o. ah rárá o. wọn ò sùn rárá o. Hmm. because etí mi ti kún hmm. nǹkan tí mo ní kí n jẹ́ bá gbogbo gbogbo wa sọ nìyẹn. ẹ ṣe Honorable Kọ́láwọlé my chairman ṣé òun kò gidi ọ̀rọ̀ ni Honorable Kọ́láwọlé sọ yẹn intanet hmm. gbọ́dọ̀ ṣe ń sìn ni pé ká báwọn tó ń tẹ̀lé wa sọ̀rọ̀ torí tó bá ti bá ojú ó dé bá gbogbo ara ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni you are right you are right. ẹ̀sìwájú ta fi gbọ́dọ̀ múra dáadáa ẹ jẹ́ ká múra gidi o nítorí pé ọ̀nàrẹ́bù gbàláyé òun ló lè ṣe o àbí kí lè rí olórí. ó wà right ó wà right. tọ́lójú lára kan fi ń sọrí. bẹ́ẹ̀ni. Hmm, òdodo ọ̀rọ̀ ló sọ ọdún mẹ́rin kì í ṣe kèrè mi o. àtọ̀. tí a bá lọ lù sí ibo yìí a tún máa dúró fún another four years ní. four whole years. so a gbọ́dọ̀ sí ah. ìlú tó wa kó lè dáadáa. gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ gbogbo ní ọpọlọ mi mi gan ti ọpọlọ mi ti ń ṣiṣẹ́ torí ẹ̀ gbogbo ojú gbogbo ara la sì gbọ́dọ̀ máa ṣọ́ wọn kiri. bẹ́ẹ̀ni àti wípé a abo àbọ̀ a máa ń ṣiṣẹ́ wọnú ara wa a máa ṣiṣẹ́ wọnú wọn lọ àwọ mhm. ọnù wọn àwọ ẹ̀yìn àwọ ọnù àwọ ọ̀tá gbogbo à á dìlíbà tí tó bá ṣẹlẹ̀ àwa la máa débẹ̀. lágbára Ọlọ́run ṣùgbọ́n a níṣẹ́ púpọ̀ láti ṣe. ẹ ṣé mo dúpẹ́ gan inú mi dẹ̀ dùn fún gbogbo contribution yìí tẹ̀ ń ṣe látàárọ̀ ó fi hàn mí pé ẹni ìfọwọ́sowọ́pọ̀ láti jẹ́ pé kíní kò já sí wa lọ́wọ́ lágbára ló dẹ̀ máa já sí wa lọ. àwọn àdó dákẹ́ o wọ́n ti bá ṣe yá àlá o àmọ́ máa ṣe yá àyàsá ní ìdákẹ́ rárá mo dẹ̀ mọ̀ pé ibi tá a dé dúdú lọ́sọ̀ọ̀sẹ̀ ọkọ̀ wa ti wà lójú agbá mi lágbára ọlọ́run ìbútó ògo la dẹ̀ máa sọ̀kalẹ̀ sí ẹ ṣe mú pẹ́ a ní bàbá kan. bàbá àrà tó mọ yìí ọmọ wá ṣe eré. bàbá ara tó mọ iyì ọmọ sọ́ọ̀sẹ̀. Uh, Honorable, thanks for coming. Ẹ ṣeun gan. Ẹ̀dẹ̀ kú àdúró tí ìwú ọba. Hmm. Based on um, àjọsọ wa, ìlérí tá a ṣe fún àwọn widows ni pé a máa support wọn financially as well as àwọn ọmọ tí a ti place on scholarship under party wa eh, pípè tí mo pè wá síbalẹ̀ ni mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ pé a gbàgbé wọn ni nǹkan tí mo sọ pé máa ṣe mo máa ṣe eh, this is an advance to start up with them nítorí pé mo fẹ́ kí àwọn èèyàn rí party wa yìí as wíbẹ̀ jẹ̀bẹ̀ ni dóò mm. ọlọ́run ló ń jẹ́ wíbẹ̀ jẹ̀bẹ̀ o àmọ́ mo fẹ́ káwọn èèyàn máa mọ̀ pé tán bá ti ń dárúkọ pátì wa tá a bá sọ pé a máa ṣe ọlọ́run máa ń tì wá lẹ́yìn tá a máa fi ṣe ni. Hmm. Hmm. Your Excellency, thank you very very much. <sighs> In fact, Sherry, good heart yìí ó wà exceptional. Hmm. irú yìí báyìí ó ṣòwò. Sherry, àìmọye àwọn olóṣèlú tí a ní tó yẹ pé wọ́n wà ní ipò tí ẹ wà yìí wọn ò lè ro as in they can't even think not to talk of doing wọn kọ́ta nǹkan tẹ̀ ń ṣe fún wa so by the time ti funds yìí bá dé ọ̀dọ̀ àwọn ẹni tí ó yẹ kí a fún hmm. I'm very sure that they will appreciate you more in fact they will understand why our party has decided to present you. Ehm. ẹ ṣe gan your excellence. ó yẹ kí n náà wá mọ̀ pé èmi kọ́ ni ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ hmm. ọlọ́run ni ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí pé ọlọ́run ló rán mi láti ṣe àwọn nǹkan tí mo ṣe yìí mo dẹ̀ dúpẹ́ pé èmi náà fúnra mi náà òun fúnra rẹ̀ ń gbà fún mi láti lè máa ṣe pẹ́ láti lẹ́yìn ah, ọ̀rọ̀ ẹ̀yìn mo tẹ́bí ni pé ṣe rí àwọn kìíní ẹ jọ ẹ bá mi rí pé ẹ mójútó yín pé ó dé àwọn ibi tí a fẹ́ kan ti ṣiṣẹ́ àwọn widows ẹ hmm. àtàwọn ọmọ tí a fẹ́ fún scholarship ẹ make sure pé ó dọ̀dọ̀ wọn. Ah, in fact your excellency you can count on me on that gbogbo wọn in fact ibi tí ẹ̀ràn wa dé a tún máa jẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ. We really appreciate it. I'm happy that you are happy. Thank you, Excellency. Thank you for very coming on. Thank you very much. We really appreciate you. Eh, ẹ mú tajútajú ni ó ṣe jẹ́ pé ah, ọgbọ́n. Ẹ wo Ẹ wo thank you very much. Thank okay. Um, bóyá mo ní kán gbẹ́tìrì nǹkan fún yín. Ah, ọmọ ẹ̀dá. Ẹ̀mí Ọlọ́run ṣàdúrà fún tí gbogbo ayé ṣe pé fún àbùṣebùṣẹ́ ọ. Fáàmì ò gbẹ bọ́, fáàmì ò gbẹ tuntun. Nǹkan bọ́gin ni ifá ní ẹ̀ fi fẹ́ ń ṣàrúbọ o nǹkan bọ̀gìnì. tààtọ́ lọ nì sórí àwọn ìwà orí burúkú tó fẹ́ mọ́ bẹ́ẹ̀ mi lò yìí èmi ò fẹ́ wèrè o èmi ò fẹ́ wèrè o èmi ò fẹ́ wèrè o kájọ pé o pọ̀ síbì kan kó sì yẹ kó sa kó má déhùn rẹ sẹ báyìí kó wá máa lo ọwọ́ àyínìke ọwọ́ àyínìke wo mọ́ fòsì lọ mí o torí wọn tó kó sì wà ní kó ṣe kí ni kó kó sì dànù. mo ń pariwo ń awo kí ló dé tó ń pariwo báyìí. mo rò pé tí ẹ fẹ́ jẹun àbí tí ẹ fẹ́ yí ẹ ni àwọn olùfẹ́ mọ fọ́ọ̀mù awo fún ṣé tá a jọ rí àwa tán tá a jọ èmi àti ẹ nìsín look at me kó wá pé ààrẹ láwo lójú tèmi báyìí nìsín. a ah, lẹkẹ nǹkan kan sọ̀rọ̀ pé ìwé fani mò ń já lọ́wọ́ yìí. orí tí bá fẹ́ kùlé ọwọ́ sọ ọ lẹ́nu eyín rẹ̀ ó mọ sàdálẹ̀ ni èmi ni wọ́n sọ kéyìn lẹ̀kẹ́ ọ̀gbẹ́ni kí ló ń tọ́ sọ fún mi pé èmi ọ̀rá láti tẹ́mi ọ̀rá láti. ọ̀rá láti ṣé torí ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí pariwo. wọn ò ní pariwo àbí torí ọ̀rọ̀ mọ̀dámù alálàtì ló ṣe wá ṣe mò ń ṣiṣẹ́ báǹkì èmi mò ń tẹ mẹ́sẹ̀gì èmi náà ti ra láti nìkẹ́ ah. ah tí n bá rà láti o máa rówó. Ah, ah. musẹ musẹ ǹlẹ́ o musẹ kí ni tó ní ibi ẹnu ẹ fọwọ́ gbọ́dọ̀ àná. kémi fọwọ́ gbẹnu mi. ekiri. wo kó tó dé mo mu sàṣùṣẹ àbí àti gbébọdì ẹ. lómu ẹ wá nu gbogbo dọ̀tí ibẹ̀ kúrò lẹ́nu ẹ̀ irú orí burúkú tó pa tán ní ìsìn olóṣèlú dànù. ṣé èmi ló fẹ́ máa fò jẹ́jẹ́ ọ̀gbẹ́ni fún mi ní owó ní ìsinsìn tó ọba fẹ́ wèrè ọ rí pé mo ṣe débi mọ̀ gbọ̀n. gbogbo bí ọ lè mọ̀ gbọ̀n ó ní bẹ́ẹ̀ yẹn ṣe máa pariwo ní àwo èmi kọ́ ni mò ń tẹ mẹ́sẹ̀gì ṣé èmi ni báǹkì tó wá ń gi mẹ́sẹ̀gì ni ṣé mò ń sẹ́mẹ̀ bóyá kájọ lọ sí báǹkì kó lọ bèrè lọ́wọ́ ìwọ lọ báǹkì kó lọ bèrè. musa mọ́ lọ wá o torí tó o bá wọ èmi ló máa bá o tó bá bá mi ò ní bá mi dáadáa tí n bá tún wèrè tán nísìn wọn ò ní kọ́ ọkọ tó wọlé kó tó kówó jáde kí ni gbogbo tó ń bá mi fà ọmọkùnrin ó sì fẹ́ ó fẹ́ rìn lọ sọ fẹ́ jẹ́ káwọn tí wọ́n ní ó fẹ́ jẹ́ kán fi ọwọ́ sàwátì ni. kí ló ṣẹlẹ̀. tí n bá pe ògèdè ẹyọ kan lásán ó máa rìn dé pọ́tà ni. aláyé balẹ̀ ń bẹ̀ pàṣọkàn sẹ́rẹ̀ ń bẹ̀ mọ́ àyẹ̀mí ló fẹ́ máa fò jẹ́jẹ́ àbọ̀ ti gbàgbé mi. torí ah, ah, ọ̀rọ̀ pọ̀ bóòni ah, bóòni ọmọ mọ́rin mo ń sáré jáde lọ ni mo fẹ́ sáré. ìjáde òun ni wọ́ọ̀kì ọlọ́mọ jẹ́ ká yẹra fúnra ẹni o ah Mósè ilé ti tọ̀ wá wá o eh. ká mọ ọjọ́ ká mọ ọyọ̀ ló kù. Ah, a jẹ pé Jésù ti kórede nù. Oh, Jésù kan ló kórede ìyá tí mò ń bá ṣiṣẹ́ la fẹ́ gba nǹkan látọwọ́ rẹ̀ torí eh, wípé. Eh, jọ torí Ọlọ́run sórí ọ̀rọ̀pọ̀ sórí gbogbo àwọn àwọn àìdíà tó máa ń wá tó yẹ pé a máa ń jẹgba jẹgba jẹgba sọ̀rọ̀ pé bó ṣe gbé ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì máa ń wá bá mi náà nù tá a ṣàkọ́kọ́ first man alulẹ̀ àṣẹ kejì á padà lulẹ̀ ọ̀nà dàtà ni lulẹ̀ lẹ́lẹ̀kẹta ah. èmi ò wá fẹ́ lulẹ̀ rárá sórí tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ tí pé orí máa ń yù kí n máa lọ gbá snap mi mi ìgbé máa yù. ẹ wo bí sórí tí mo mú wáyé ní tí òjò pé mi àti ẹ̀ta padà rẹ́rìn díẹ̀ ni o. kí ni kan náà. yóò dà fún ọ ìyá tèmi ń bá ṣiṣẹ́ sọ mọ̀ pé mo sọ pé ọmọ rẹ̀ ló gba èmi ṣiṣẹ́ fún un ọmọ rẹ̀ tó wá gbà mí ṣiṣẹ́ yìí ọlọ́run ló mọ bí àwọn olóṣèlú bó ṣe rò ó pé òun ló kàn tó yẹ kó jẹ ààrẹ orílẹ̀-èdè. ti ti agboolé wọn àbí ti ìlú tàwa. ti ìlú tàwa yìí ọlákànmí ló kàn pé òun ló lè ṣe é. irọ́ ni. ọlọ́run bá ń gbọ́. Ah. bàbá ti ń gbọ́ tó ti ń pariwo àbáyọ̀mí ni sẹ́ àbáyọ̀mí ni jọ ọmọ ìyá tí mò ń bá ṣiṣẹ́ ni. èmi ah. ò gbéraga tó bá yẹ pé mo gbéraga orí transformer ló yẹ kí n ti mọ́ rí. a ah, pẹ̀lẹ́. èyàn rẹ mo bá tẹ. ṣe bí wọ́n fi ẹ́ supply káàkiri. supply kí ni. pẹ̀lẹ́ kí wọ́n ló ṣẹlẹ̀. wọ́n ṣe wá sọ fún èmi báyìí ìyá ìwà jẹ́ nìkan tẹ́ pé aládùn àníyá alájà ni ẹni ẹlẹ́ni ọmọ kankan. àbórí. bó ṣe pè mí fún ara ni o ló bá lóun lálàá kan kíní kan èmi kàn kó sí lórí ni pé ìyá ẹ gbọ́dọ̀ nọsẹ̀ síta irú nǹkan báyìí abiyamọ ìdúró lásán ó sì mọ àwọn abiyamọ gidi tọrọ ọmọ máa ń ká lára ó sì kálẹ̀ lára. ẹjọ́ ẹjọ́ ẹ ti pọ̀ jù èmi tó wá báyìí ṣé wọ́n sọ fún mi pé mò ń fún yàn ní PVC ni àbí mi ò ń ṣe chairman pati kí ló kan tèmi. iye tí mò ń sọ gangan ìwọ ló jẹ́ ń dílẹ̀ nígbà tí ọ̀rọ̀ ìwà kàyà yìí lára ló bá ní kémi mú un jáde èmi sì ti ròyìn ara mi pé kò sáwò tèmi ò mọ̀ nílẹ̀ yìí gbogbo awo ni mo mọ̀ ah tí wọ́n bá ṣiṣẹ́ fún yàrá yìí ajẹ́bí idán ni hmm. ibi tí wo ti wá wọlé nù èmi fẹ́ mú yàrá sọ́dọ̀ rẹ̀ ìwọ kàn ṣe bí àwo ni kódà bí mo ròyìn yẹn dé olúwawo mo pè ọ fún yà. ọ̀rọ̀ pọ̀ kí ló jẹ́ pé gbogbo àwọn nǹkan bíi ikú bíi kí ayé mi bàjẹ́ ló máa mú wá fún mi ṣé mo ṣe babaláwo rí ọ̀ròyìn èèyàn fún yàn ní ẹ olúwawo ṣé mi àtẹ́sáwo rí ṣé mo mọ ọdún tí wọ́n pè ní ohun fẹ́ àbí ohun Òṣogbo ah wo èmi tẹ̀rù pé ọ̀rọ̀ wo. mo ṣe kí ló tó mọ̀ ṣe bí ọmọ kékeré sí ọmọ pé ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ̀ẹ́ ti là láyé ó ní táwọn kan sáré kú ni àti pé dẹ́sán kìnnìkan fún ọ ọlọ́wọ́ kan tó lọ jọ́ ẹnìkan irúgbìn yóò padà lórí ẹ̀ pa ni o torí ibi tí gbogbo ẹgbẹ́ bá ti ń pa ọwọ́ pé ìpínlẹ̀ ti Jésù bí wọ́n ṣe mọ gbà láyà báyìí. ẹ tí o bá gbára ó lè mọ gbọ́ gírí kó sá ti máa dún pàpàpà ni. ní tèmi fẹ́ kó o a gidi òun lọ̀nà yìí o tá a bá wa jára wa tó bá bọ́ mọ́ wa lọ́wọ́ kò ní dáa. ẹ ẹ tọrọ ẹ bá yé mi dáadáa ó ní kí n ṣe bíi fake babaláwo. of course. sáà sí ro pé nǹkan tó fẹ́ ṣe kò ní bu wá lẹ́sẹ̀ lẹ̀. kò lè bu wá èmi tún ro nǹkan mi nígbà tó yẹ pé tá a bá ti gbowó a kàn wá ru climax o pé wèrè rẹ̀ èèyàn ya kámẹ́rà fáwọn onítìátà a kàn mú kó yá wa lọ́pọlọ bá a ṣe lè ṣe tí tàjé tí ó fi jẹ̀ yáhùn. wo fi climax sílẹ̀ sunset farm sí ni kò ah! mọ̀ ń pa wo. Ah! ó lójú wòye àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tó ṣe sọ́ọ́lẹ̀ o. lójú wòye ọlọ́run ìwọ ti sẹ́fà ń bẹ̀. Ah! èmi ò àbí ọ sáà rò pé yóò ṣe ṣe àná. yóò ṣe ṣe. àwọn ẹni bẹ́ẹ̀ àtọ́sílẹ̀ kẹfà wà lọ́wọ́ ẹ̀. lẹ́yìn ìgbà yẹn mo padà sáwó. ìwọ padà sáwó. mo sáwó. lẹ́nu ìjẹ́jọ́ sẹ́ni. ọmọ yẹn Fatima kọ́ lórí gọ́ọ̀gù ni bọ́sẹ̀ kọ́ mi ní ọ̀wọ́n rí méjì náà kọ́ mi ní ọ̀wọ́n rí mẹ́ta wọ́n tún bẹ́ẹ̀ lọ́wọ́ mi wọ́n ní àjọ àwọn tájọ jẹlérewé àjọ fada àjẹkuru àìmọye oúnjẹ tájọ jẹlérewé. sórí àwọn rí méjì àti mẹ́ta o àwọn ìyà tí ó bá ọ̀nà fọwọ́ ara rẹ pé o ah ah hey musa wo bí má lọ fọ pẹ̀lú street o torí tó bá fọ pẹ̀lú street street máa fọ kẹ́ ọ̀pọ̀. street gan ti bàjẹ́ already àìmọye ṣé street gan dà níjọ́ ẹ ṣé Lagos street ló ń sọ ni àbí Ogun street torí gbogbo ọ̀nà ó ti di kọ̀ǹtọ̀ ẹ̀mí wa mọ street. ẹ ṣé tí street bá wá bàjẹ́ ó wà yẹ kó ọba tèmi jẹ́ èmi ò tẹ jẹ́ ìwọ ni kò má bàtà wo jẹ́ má bàtà wo jẹ́ wo wo bí mo ní ìpàdé àwọn aláwo tí mo lọ pẹ̀lú àwọn ẹlẹ́bùbọ̀ mi ò ráyè tọ́jú. àwọn ẹlẹ́bùbọ̀ kan àwọn ẹlẹ́bùbọ̀ mi ni sọ́ni àwọn tí wọ́n bá ṣe wẹ̀rẹ̀ tí wọ́n fún ọkì kù lẹ́nu wọ́n lù tiẹ̀ bàjẹ́ wọ́n ní kókó fún mi jáde mo mú sẹ́wà ọwọ́ fẹ́ yí ọwọ́ padà. ẹ ẹ wò bọ́ ṣe fọwọ́ kan wò ó ẹ ẹ wọ ẹlẹ́bù mọ́ mi ò ti ṣe freedom yìí tí bá ṣe freedom kọ bọ́bọ́ ìmọ̀ àná lógun. èmi ló máa nà lógun. máa nà lógun. ọlọ́ọ̀ bá gba òkú méjì ọ̀bọ̀ náà lé. ọ̀nà kóró lọ́nà rún ọkùnrin tó ń sùn rárá òun ẹ̀dákun àkọ́ṣẹ́ máa ní òun kò í ṣe o ọlọ́pọlọ pípé ó gbọ́n níwájú ó gbọ́n lẹ́yìn òun ló mọ ohun tá a fẹ́. tánu ibi ayọ̀ ló ti bá mi pẹ̀lẹ́. ṣé o sì. wàhálà wà o kí o sì ojú rẹ ìkọrẹ lọ́wọ́. ọmọkùnrin ó máa kọrẹ lọ́wọ́ máa. àkùnbí mi ń kọ́. ẹ̀wọ̀ ẹgbẹ́ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan náà ọlọ́lá kan ni o. ṣé wàá pàmò. Ah, I'm so sorry for keeping you waiting. Uh, so um, straight to business. Okay. Báwo ni aṣọ wo ni àwọn obìnrin máa Emi mean, and women in their from each ward kó wọ aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ àbí kí lẹ rò. Ẹ ah. eh, ṣe rí nǹkan tí èmi rò ní wípé tá bá ní ká wọ aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn kò ní wà òkè bó ṣe rí tá bá wọ aṣọ tó jẹ́ oríṣi kan ah, ó máa wà unique bí as in èmi pìfẹ́ ó máa ó mature ó mature àbí fẹ́ ká lọ pẹ̀lú wọn uniformity mọ̀ ní beautiful and then tábà tábà ní ká ṣe ní ti gbogbo wa kájọ wa aṣọ kan máa easy fún wa láti rọrùn budget wa èyí tábà máa order lọ́wọ́ ẹ̀ ó máa deliver lẹ́ẹ̀kan. tọwọ́ ò bá kági òsè ó di dandan kó ká ìta àṣẹ ọ̀ka ẹnu ọ̀ka nígbé àṣẹ èrè ẹnu èrè ló wà ẹran tí ọ̀ka bá fẹnu sọ. So ẹnu ọ̀ka ní kú sí látòní lọ ìdààmú wàhálà kó bẹ̀rẹ̀ sí ní mọ ọba ìwà àbáyọ̀mí Tinubu bẹ́ẹ̀ ni kó rí. yes ma. no no no ṣé kò sí no ẹ ti ẹ̀ ṣá láti jókòó náà. kí ló ṣe ẹ ẹ ẹ lọ bá àwọn ọmọ mi wá ẹ lọ bá àwọn ọmọ mi wá ẹ kú mi ẹ wá. madam madam bí mo ṣe lálàá yẹn nìyẹn ó dẹ̀ bà mí lẹ́rù kan. ẹ̀rù ah! ah! bà mí gan. fọkànbalẹ̀. iṣẹ́ àwọn ọ̀tá nù bẹ́ẹ̀ ni iṣẹ́ àwọn ọ̀tá ni ẹ lé ní kí gbogbo ayé ó fẹ́ràn yín ẹlòmíì lásán etí ẹlòmíì ò gbọ́re inú wọn èdùn sáṣeyọrí ọmọlàkejì wọn ṣùgbọ́n tọ́lọ́run ni ó ṣe o mo fẹ́ kó fọkàn ara rẹ balẹ̀ ṣe bọ́làdúrà ni ọ́ láti bàtà sì ti gbọ́ ìròyìn oríire yìí mo mọ̀ pé wọn náà dúró lé bó o ṣe ń lọ sórí òkè ló ń lọ sọ̀rù bí ẹni tí ò gbélé ni ọ́ fọkàn balẹ̀ àmọ́ kò tí kò mọ́ bẹ̀rù nà ọ́ bẹ̀rù ṣùgbọ́n fọkàn ara rẹ balẹ̀ ó wá dá bó o ṣe wá sọ fún mi yìí o ó dá o dáadáa ní bẹnu abidi ìwọ ni kò fọkàn ara rẹ balẹ̀ aláti ṣe èmi ní òwà mọ̀ àti ṣe ara rẹ̀ báyìí wo ọlọ́run jẹ̀dá lọ ẹ já wa mọ́ ọlọ́run. báwo lẹ ṣe fẹ́ sí náà. bẹ́ẹ̀ àkúlé tún sọ́ọ̀gì fẹ́ bàbá àbákùn iná òkà náà gàfàrà. ìrèsè ló sàmà àlàyékùn mìdírọ́rọ́ wọ́n yóò ń tètè kan bí ẹ mú wàá lẹ́kùn ọ̀rọ̀ bá ní. ويجعل لكم جنات ويجعل لكم أنهارا à ń ṣiṣẹ́ à ń ṣẹ̀hẹ̀ ọba mi olúwa. à ń eh. ṣiṣẹ́ à ọba mi olúwa. káfíńmù wa foríjìn wa má bínú sí wa gàfẹ́ àforíjì wa má ṣe bínú sí wa gàfúrò wa foríjì wa má ṣe bínú sí wa. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Tọ́ màmá wa ṣíwájú kí a tó ka alukurani mo fẹ́ kí ẹ dàníyàn àwọn nǹkan tí ẹ bá fẹ́ nítorí pé èèyàn gbọ́dọ̀ dàníyàn tó bá fẹ́ kó sọ fọ́lọ́run ọba ni ọba tó ń gbàdúrà ni yóò sì gbàdúrà wa. àfà mo fẹ́ kẹ́ bá mi níbẹ̀ lọ́wọ́ gbogbo ayé ló sì mọ ohun tí ń dùn mí lọ́kàn gbogbo àgbáyé pátá ni wọ́n mọ ohun tí àjọ ń bẹ lọ́hùn lé lórí ẹ mọ̀ bá àṣẹ ẹ̀ mọ́ sí débi páwọn ẹlẹ́sìn míì pàápàá gbogbo wọn ni wọ́n jókòó àdúrà nítorí ọmọ mi àbáyọ̀mí Tinubu lójoojúmọ́ ẹ̀rù ń bà mí àfà ìdí àtìtúmọ̀ ni wípé oríṣiríṣi irọ́ èké àti ẹ̀rí àbòsí tí wọ́n wú jáde nítorí ọmọ mi láti fi ti ọmọ mi ṣubú nítorí ipò ààrẹ tí wọ́n jọ ń dù yìí ó ní bà mí lẹ́rù àfà. Hmm. ọmọ wa ẹ fi ọkàn yín balẹ̀ ṣe báyìí ti sátọ̀ lọ́wọ́n ọba ọlọ́run bá dẹ̀ ní ọba tẹ́ fi ṣe òpó ọlọ́run bò kí n dojú ti gbogbo ẹni tó bá ti sátọ̀ ọlọ́run bá wà ṣe rí kò lè mọ́ rí bẹ́ẹ̀ ṣe rí gbogbo ẹni tí ó bá ga láyé ni yóò lọ tà gbogbo ẹni tó bá sì wọṣọ funfun àwọn elépo máa ń sátọ̀ òun náà fi máa ń sọ pé kí elépo kó má dàpọ̀ sí aṣọ àlá wa bí ọba wa ń rìn tó ń gbé gbèsè tó jẹ́ gbèsè oríire bẹ́ẹ̀ náà làwọn èèyàn máa ṣàyẹni sọ lónìí ìrànràn irú ẹni òun wá ní òbọdọ̀ jẹ́ kí ogun tó ń sọ ohun kókó rẹ̀ sọkàn bá kò sì tún gbọdọ̀ yóò fa ìfàsẹ́yìn fún látàrí pé yóò máa rí pé àbí ogun tó ń sọ yìí jẹ́ kí n mọ ṣàlàyé fún wọn jẹ́ kí n fún wọn lésì yóò máa wá dán olóòdúró kò ní jó tètè débi tó ń lò ọmọ wa nígbà míì ni a máa débi tí ò fẹ́ dé nítorí ibi tó fẹ́ dé. Mm èèyàn máa gbọ́ ohun tí ò fẹ́ gbọ́ nítorí ohun tó fẹ́ gbọ́ èèyàn sì máa rí ohun tí ò fẹ́ rí nítorí ohun tó fẹ́ rí gbogbo tó mọ yín wá ń gbọ́ gbogbo tó ń rí àti gbogbo ibi tó ń dé táwọn alátakò náà táwọn náà ti tí wọ́n ń sátọ̀gbẹ̀ wá tí wọ́n ń débẹ̀ gbogbo ẹ̀kọ́ látá ẹ̀jẹ̀ kọ́ mọ yín kí wọ́n máa fi sẹ́yìn etí kọ́ máa ṣe bí aláìgbọ́. bẹ́ẹ̀ ni ọmú gbígbọ́ báyìí ọ̀bìṣàláìgbọ́ tó dojúkọ ibi tí wọ́n dojúkọ eré afáyọ ni yóò padà jáde ńbẹ̀ akókó ni ẹ ṣàdúrà ẹ ṣe àníkẹ́ ẹ ṣe sàrà ẹ ṣe ìran bẹ́ẹ̀ bàtà tún pàǹgbà bá parí àfààní torí bẹ́ẹ̀ kọ́kàn yín lè balẹ̀ dáadáa ẹ jẹ́ n sọ ìtàn kékeré kan fún yín. gẹ́gẹ́ bí mo ṣe ń bá àbọ̀ àkànjì ẹ̀gbọ́n ọba ọba ni àbúrò ọba ọba ni bọ́ọ̀bá wa ní kí bọ́lá májòyè àsúnwájú bó o ní wọ́n sì fẹ́ pè wọlé gbọ́n àsíwájú. bàbá olóyè kò sọ̀rọ̀ ọ̀nù gbogbo ìtẹ̀yìn sọ yẹn. Akaji. sọọrí tí kàbá rojọ́ ìkàkọ́ ni ó dáa àkànjí àbá tó ń wo ìtọ́ba sàlàyé fún wa kò lè yé wa kí ló rò gan-an tó fi ń pa àbúrò lórí ìyá mẹ́ta. èkèké kú ṣe pé bóyá àdí kan náà pàtàkì pàtàkì kan náà ni àmọ́ ṣẹ́rí nígbà tí ìyá mi fi bí i tán ìyẹn ìyá àkọ́kọ́ ọ̀dọ̀ ìyá ìyá mi ná bíi sí ìyún di ìyá kejì àbúrò ìyá ìyá mi àbúrò ìyá mi ló sì tọ́ èyí la ṣe mọ́ pè lórí ìyá mẹ́ta. bára àtàbà bá yẹn gbọ́ tí wọn àmọ́ kúlẹ̀kúlẹ̀ ń tọ́ ń sọ yìí ọ̀tọ̀ ni bí wọ́n bá yẹn yà sí i. tó já sí pé wọn á rò pé yàyín náà ta nígbà tó wà láyé nù. yọ yọ yọ ìyá tèmi ò ṣe ṣe kú sí i. àmọ́ àmọ́ ṣe ṣe yẹn rí i pé lẹ́yìn ìgbà tí bàbá mi kú lóyún rẹ̀ ẹ̀ṣẹ̀ tó fara hàn lára ìyá mi. àkànjì àkànyìn tó ń sọ lẹ́ẹ̀kúlé lé mọ̀nyẹ́ wọn gbọ́n gbòòrò o. gbọ́ bí gbòòrò bá máa gbọ́ kán gbọ́ bọ́ọ̀ ní gbọ́ kán máa gbọ́ kódà tí n bá ilé dìde mi bà. gbogbo olú ní kéde rẹ fún ah. ọmọ àlè olè wájú yẹlé bàbá tèmi. àkẹ́tì àkẹ́tì. Ah. abẹ́ wọ ọkùnrin tó gẹ fìlà bíi elégbè Yusuf tí láti bá sọ̀rọ̀ tí ń yan fọlọ́sà. tí bóyá mo fẹ́ kọ́mọ́nì kó yóò bínú ni pẹ̀lú gbóò ló mu eléyìí ti mu gbókó tó dà ní yó. ẹ dúró ṣé wájú olóyè ló ti dìde báyìí. irọ́ ni o ta ló pa ọ̀rọ̀ mélòó ni irú mi fẹ́ sọ tí màmá parọ́ ṣé pé bọ́lá oníyà mẹ́ta ọmọ àlè ni. ẹsẹ̀ ń gbọ́n yẹn ni ìròyìn tó yẹ pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni gbogbo aráàlú gan ló ti gbọ́. ṣé kí n wá ṣàràbù lọ́rọ̀ yìí sá. àràbù bò ó ọmọ ìyá yẹn ó sọ̀rọ̀ ẹni àràbù ni. ó tó wá jẹ́ pé tíkulí ò bá pa ni tó dé ò pa ni nìyẹn o ṣé pé bọ́lá kò lè jẹ aṣíwájú ilẹ̀ yìí mọ́. jẹ́ kí ni kò lè jẹ́. ó bọ́. bọ́lá orí kò sí. pàjáwìrì ọ̀rọ̀ kan ni ó ń gbé mi lọ́kàn bọ́lá ohun tó bá mi sọ kí n tó rán ni polú kò sí mo fẹ́ kó tẹnu ẹ gbọ́ fúnra rẹ̀ torí pé ẹnu oníkàlà ní gbọ́ pọ̀n. ọ̀tún ẹ ṣeun bàbá wa olúkòsì mo kí yín inú mi ò dùn o inú mi ò dùn rárá ni nítorí etí mi ti kún nígboro. pé mo sọ. bàbá yín kọ́ lẹ sọ̀rọ̀ o àwọn aráàlú ní sọ̀rọ̀ o oríṣiríṣi ọ̀rọ̀ náà dẹ̀ sì sọ nípa mi pàápàá àwọn ẹ̀gbọ́n mi pẹ̀lú àwọn tí ń sọ̀rọ̀ mi ní bàjẹ́ fáwọn aráàlú àwọn aráàlú wá wò wípé tó fi lè máa mú àwọn ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ mi ní bàjẹ́ dájúdájú wọ́n mọ̀ mi pé bọ́rọ̀ òun ti rí nìyẹn má wò wípé ẹ bóyá ilé bàbá mi ò bá ṣe é jẹ bóyá ilé aṣíwájú ò bá ṣe é jẹ ẹ kí n yọ̀ǹda rẹ. <laughs> àbọ̀ ọmọ gbọ́ bọ́lá sọ́ọ́rí tó o bá fi oyè ilé bàbá tiẹ̀ lẹ̀pọ̀ ọ̀jẹ̀ n táwọn ọ̀tá fẹ́ kó ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ o. àkọ́kọ́ ná bẹ́ẹ̀yàn bá fẹ́ dérú ipò tó ń lọ yìí ọmọ ìyá èèyàn ó máa gbógun kódà wọ́n lè kó sínú ìyá èèyàn kó gbógun ṣùgbọ́n tó o bá ti á ṣe pé ẹ o gba ogun yìí ti pọ̀ lọ́tún tó pọ̀ lọ́sì ẹ̀ ṣe mọ́ o inú ọ̀tá dùnú wọ́n rí tí wọ́n ń fẹ́. la <laughs> ọpọlọ ẹ jẹ́ kó pé yorùbá ló pòwe wọn ní wa kú kì í joyè bàbá ẹ. olùkọ́sì okú làákàyè okú ọ̀pọ̀lọ̀ okú ọgbọ́n. bọ́lá sọ wá rí pọ̀rọ̀ aṣiwèrè níyàtọ̀ tẹ́ ń bá lóye àti làákàyè káńpẹ̀ èèyàn ọgọ́rùn-ún ọ̀rọ̀ wọn dọ̀gba ni àti pàápàá tí ò yí ọ̀pọ̀ mi tó yí ẹ bá fẹ́ sọ rírẹ́ tá a wà bíbíkíbí ni o ọ fẹ́ sọ wọ́n lè pé èèyàn burúkú ni o wọ́n lè pé ọ̀pọ̀ ọmọ fọmọ sògùn owó wọ́n lè pé ọmọ sẹ́sẹ́ ni o bọ́lá pàápàá jùlọ wọ́n fẹ́ fi àwọn sọ wọ́n fẹ́ fi kó ìrẹ̀wẹ̀sì báwọ̀ gan yín ní èkejì nígbà wọ́n fẹ́ fi kó àwọn tó nífẹ̀ẹ́ rẹ wọ́n fẹ́ kán kórìíra rẹ ọ̀n pé akíkanjú bá ti di akíkanjú bá ti di pé akígbìyànjú ọ̀tẹ̀ ń bọ̀ náà ó làgbà fipò wé pé ẹ bá ń sáré ìje kì í wọ́tún wọ́sì ẹni bá ń sáré ìje ìwọ tún wò sí ó mà ṣe o ǹjẹ́ àṣé ni mi ò ti wá padà ṣera rẹ̀ báyìí níbi torí ìfẹ́ tí màmá wa ní sí Bọ́lá láti kékeré yín ló mú mi kórìíra rẹ̀ tí wọ́n ń bàjẹ́ kiri ìlú káàkiri oyè aṣíwájú tá a pé kò ní jẹ oyè òun náà kan ló mà ti padà wá jẹ ìbáyìí ibo ni mo máa wá fojú mi sí o àbí ojú wo ní fi padà sọ́dọ̀ rẹ̀ rè máa jẹ gbogbo àǹfààní tí mò ń jẹ lọ́wọ́ rẹ̀ báyìí. Hmm? ọ̀bẹ gé ni lọ́wọ́ àjọ̀bẹ́nu ọbẹ̀ tí ṣeun tí ó ṣe àbí níwàá tí ń ṣe fojú rẹ̀ múra padà ní kémi ó mọ jàǹfààní lọ ní tèmi náà ni àbí bá a lè jọba tọmọ wa bá jọba wa náà àti dẹbi ọba náà kọ́ nù. ṣe ipò ọlọ́run bá tóbi ẹ̀yin ẹ wo bọ́lá tí mo sọ ìtàn ẹ̀ fún yín tán nísìn bó bá já sí pé lọ́jọ́ náà lọ́hùn níṣẹ́ ló ń gbọ́ gbogbo ohun tí àwọn ẹlẹ́gàn ń sọ nípa rẹ̀ ni kò ní débi tí ó fẹ́ dé kò ní wà sọ́là sí mọ̀kánù lè kọ́ èrè wákàkíbá tó lè kọ́ èrè ìtọ́jà sí ọlọ́run bá wà fàkọ́ ti hà àfàkọ́ ti hà lọ́hùn mọ̀kánà àlíyà ọlọ́run bá fi ṣe kò ń gé dáadáa láyè dáadáa lásìkò dáadáa torí kò kò gbọ́n táwọn ẹlẹ́gbọ̀n wí ló wá fẹ́ kẹ́yìn náà sọ òótọ́ fún ọmọ yín àkànbí tinubu hmm. ike kó mọ fi gbígbọ́ ṣaláìgbò yóò padà débi tó ń lọ gẹ́gẹ́ bí bọ́lá ṣe débi tó ń lọ. àmín ya Allah àmín ya Allah. àfà ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run bá ń lọ́ra ẹ̀mí yín sẹ́rí ìtàn kékeré tẹ̀rọ̀ra sọ fún mi òun ló wáá fi yé mi wípé ìbàjẹ́ ènìyàn wàláì ọlọ́run bá ń gbọ́ kò dá sí ọlọ́run dúró ọlọ́run ni ó sì padà sí ẹ̀ sáà máa bá ń bẹ lọ́run lọ kàmọ́dà kí àdúrà ṣé gbogbo ìgbà tán bá tí wọ́n ń bẹnu àtẹ́ lu ọmọ yín àbẹ́ ìṣọ́ àwọn ọ̀tá kan tó já pé nǹkan jáde wọ́n ń ṣe sí ọ̀ yín wákàtí mo fẹ́ dá ìní kẹ́ mo dá fún un. ẹ máa sọ wípé tàbá tí a dá mẹ́ta mẹ́ta hmm. mẹ́ta mẹ́ta ah. fáwọn ọ̀tá wa káyé wọ́n lè ta káyé wọn kọ́ lè ta kóòtà ní lè lórí ta mẹ́ta káwa lè dúpẹ́ báyé ọ̀tá ti ta. tàbá tí a dá mẹ́ta mẹ́ta fáwọn ọ̀tá wa kí tí wọ́n lè ta àkótá ní dóríta mẹ́ta kàlẹ́kùn gbọ́ pé tí wọ́n ti ta. ìyá Tinubu níbẹ̀ yẹn ni ìyá Tinubu lọ́dọ̀ yín ìyá Tinubu lápàbẹ̀ yẹn ọmọ pọ́n lórúkọ tá à ń pe po ọmọ dùn lórúkọ tá à ń pe yọ̀ awáyé màtẹ́ lórúkọ tá à ń pe omi ìjìnlẹ̀ ni mo fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kofoshy TV wípé ẹ kú dídí àsìkò yìí Ìbùkún Olúwa ọmọ ọ̀jẹ̀wùmí ayáde ọ̀yọ́ lèmi ń jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ yìí pé nílé iṣẹ́ tiwa níbí àwa kì í bá wọn hèrà rárá débi pé a máa bá wọn hèrà tí ò lọ́mọ nínú lórí ètò lónìí ẹja ńlá báyìí ni ìwọ̀ mi gbé lórí omi tẹ́ bá ti ń gbọ́ ìyá alálùbáríkà ìyá olóríire ìyá kò fòṣì tó wá sórí ètò kò fòṣì àwọn gangan ni mo gbé wá lónìí màámi ẹ bá mi káwọn aráalé àmọ́ kó tó di pé káwọn aráalé mo máa ń láìkè múra yín gan ó máa ń dá mi lọ́rùn. Ah, mo mọ fásán ni láti kékeré ni mo ti fíjú hmm. kódà mo máa lọ ń bá èèyàn múra ńlé bóyá àwọn èèyàn fẹ́ ṣègbéyàwó èmi á lọ máa bá wọn múra torí pé àwa tá à ń múra báyìí lórílẹ̀‐èdè àwọ̀pọ̀ ọlá pé mo lora mi dáadáa níwọ̀n èsì ìgbéraga ah! bẹ́ẹ̀ ni mo sì mọ àwọn tá a jọ ṣe kékeré. bẹ́ẹ̀ ni àmọ́ kó tó di pé ẹ dárúkọ yín ẹ bá mi yọ ìgò ojú yín káwọn èèyàn lè wọ̀nyí pé màmá mi ò fòóṣì ọ̀ṣà prapra. bẹ́ẹ̀ ni jàre. orúkọ yín mà. Tẹ́níọlá Bello lorúkọ mi ìyá Obama ni gbogbo èèyàn ń pè mí tẹ́ ẹ bá wá pè mí ní ìyá Obama ẹ pè mí ní ìyá Àbáyọ̀mí Múrewá Àkànbí Tinubu ọmọ olódòdẹ hmm. ọmọ tí mo bí pọ̀ hmm. àmọ́ Tinubu yìí ọmọ Àkànbí olódòdẹ yìí ah mo fẹ́ràn rẹ̀ pọ̀ ṣé àwọn èèyàn máa ń ní ayò nínú ọmọ ayò mi ni. nítorí ayò náà la ṣe wá wá sórí ètò lónìí màmá tá a bá débi lọ́tún lọ́sì awuyewuye tó wà ń ta nípa ọmọ yín tí ó fẹ́ gbégbá ìbò ààrẹ orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ìyá ààrẹ tó ń bọ̀ lọ́nà báwo ló ṣe rí lára yín. Ah! ó bá ń tó dáa pàdé lára mi kò sábí amọ́ tó máa nọ́mọ rẹ̀ fẹ́ lọ sípò ààrẹ tínú rẹ̀ ò ní dùn inú mi dùn ayọ̀ mi kún pé mi náà padà di ìyá ààrẹ ńlẹ̀ yìí ń padà di ìyá ààrẹ orílẹ̀-èdè yìí. Ah! ayọ̀ ní fọmọ ọlọ́run inú mi dùn. inú yín dùn bẹ́ẹ̀ni. ìbéèrè tí mo wá tún wá fẹ́ béèrè ìyá wa mùsùlùmí ààrẹ igbákejì ààrẹ mùsùlùmí ṣé kò kí n ṣe pé tá a bá wò bóyá ó ti roko apá kan dápá kan sí. ìbéèrè abàmì ló béèrè yìí. tọ́ sáré ọmọ mi Tinubu Àkànbí ó bónílé ṣe hmm. ó bàlejò ṣe ó bọ́mọdé ṣe ó bá gbàlagbà se ibi tí ọlọ́run fi ẹ̀sìn gbogbo ẹ̀sìn tó fi rọ̀ ọlọ́run dé mm. ọkọ ń re mọ́sálásí mm-hmm. ìyàwó ń re ṣọ́ọ̀ṣì síbẹ̀ mọ̀ pé pásítọ̀ nìyàwó rẹ̀ mm. tó bá tún di ọdún ìṣẹ̀ṣe táwọn ẹlẹ́yọ̀ ọba tún ń ṣe yóò tún gbé ọ̀pá àǹbàtà báyìí mm. ọrùn rẹ̀ lẹ́tì rè adarí dáadáa ni bẹ́ẹ̀ ni adarí dáadáa tó mọ̀ ìgbà tẹ́bí ń pa wá ó mọ̀ ìgbà tí bàtà ń ta wá lẹ́sẹ̀ ó mọ̀ ìgbà tára ń ni wá tọ́lọ́run ó sì lò fún wa bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá láfiyèsí kó tó di pọ́mọ mi di gómìnà nípínlẹ̀ tó ti ṣe gómìnà hmm. àwọn ọmọ bọ́ sí mi lọ́rùn níhìn bọ́ sí mi lọ́rùn lọ́hùn wọn ò jẹ́ ká forí lóṣù ká sùn hmm. àmọ́ ní kété tí ọlọ́run sọmọ mi di gómìnà à ń sorun àsùngbádùn ó wá fún oníkálùkù wọn níṣẹ́ hmm. tóníkálùkù wọn wá ń ṣe yọ̀tọ̀ mi lára bá dẹ̀lú abẹ́yìn náà rí pé ìdẹ̀rùn wà nílùú wa ni. bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí pé ohun tí ìyá wa ń sọ ni pé ká má ro ti ẹ̀sìn ipa ribiribi tó ń bọ̀ wá ṣe fún wa ni ká wò. àríṣe làríkà. àríkà bàbá mi bẹ́ẹ̀ hmm, ẹ ṣeun ìyá wa ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè gẹ́gẹ́ bí ìyá rẹ̀ àwọn ipa wo lẹ ti ní lọ́kàn láti ṣe fún wa ipa má nìgbàgbé. Ah, ipa tí mo ní pọ̀ gẹ́gẹ́ bí ìyá rẹ̀ hmm tọmọ mi àbáyọ̀mí mi múrewá mi àkànbí tinubu ọmọlódóòdẹ hmm. tó bá di ààrẹ nílẹ̀ yìí àwọn bọ́jẹ̀tì mi rèé o. Hmm. ẹ̀yin aráalé màmá wa fẹ́ ka bọ́jẹ̀tì tán ní fún wa ẹ jẹ́ ká gbọ́. sẹ́rí àwọn agbègbè tí ìṣẹ́ àti òsì ń bá jà ẹ ti dọlọ́lá ayé yín ti dáa ẹ̀yin òṣìṣẹ́ fẹ̀yìntì ètò ààbò ètò ẹ̀kọ́ ètò ìlera gbogbo ẹ̀yin ọlọ́jà ẹ̀yin olùkọ́ gbogbo ẹ̀yin elétò ìlera ẹ fọkàn yín balẹ̀ ire hmm. ti wọlé tọ̀ wá wà gẹ́gẹ́ bí orúkọ ọmọ mi ṣé ẹ wá rí náà mọ̀nàmọ́ná tí ń ṣe mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè yìí ayé yín ti dáa ẹ wò ẹ ní ló náà jọba mọ́. tá a bá ló náà jọba mọ́ ìyá wa àwọn wáyà tá a ti ta ń kọ́. ẹ mọ̀ fi wọ́n sá sọ ni torí abẹ́ ilẹ̀ ni iná máa gbàdé ilé oníkálukú pẹ̀lú ògo lọ́wọ́ ọlọ́run ní dẹrùn ó bà sẹ́yìn náà mọ̀ wípé ojú tó ń pọ́n sí wa hmm. àpọ́kúkọ́ òsì tó ń ta sí wa àtàlà ni ìrètí sì ń bẹ fún gita abẹ́ lórí hmm. torí tó bá ti gbọ́ ọ̀run omi báyìí yóò yọ jáde ni ìrètí ń bẹ fún wa nígbà tí ọmọ mi bá di ààrẹ lórílẹ̀‐èdè yìí gbogbo àwọn afẹ̀míṣòfò pátápátá pátápátá tájà ńlá mi lọ́lọ́run ó sọ̀rọ̀ ìtàn ni lórílẹ̀‐èdè yìí bí olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ. ẹ ṣé màmá wa ẹ túbọ̀ dálẹ̀ fún wa láṣẹ Elédùmarè ìbéèrè tí mo á fẹ́ béèrè tó máa jẹ́ ìbéèrè tó gbẹ̀yìn lórí ètò lónìí ṣàmì pé tí àwọn orú nǹkan báyìí bá ń wáyé a máa lálátakò kí ni àmọ̀ràn yín fún àwọn ará ìlú tó jẹ́ pé àwọn hmm. alátakò á fún wọn ní rìbá yìí pé èmi náà fún o kí ni àmọ̀ràn yín fún wọn. sẹ́wọ̀n pé téèyàn méjì bá ń tayò ẹnìkan ní ògbégbá orókè. bẹ́ẹ̀ ni. àmọ̀ràn mi fún gbogbo ẹ̀yin aráàlú wa pátápátá gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yìí ni wípé ẹ má jẹ́ kí wọ́n tàn yín jẹ ẹ má jẹ́ kí wọ́n tún kó wa sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì hmm. ẹni tó bá mọ̀nà ni ẹ jẹ́ á tẹ̀lé ẹnikẹ́ni tó bá ti wá bá yín tó bá ti yàtọ̀ sọmọ mi Tinubu èèbó mẹ́ta ni ẹ fi lé wọn jìnnà sọ́dọ̀ yín ẹ sọ fún wọn wípé get lost hmm. get out hmm. condemn sí rẹ láyé wọn ò bá jìnnà sí i. ah condemn sí rẹ <laughs> ẹ wo gbogbo ẹ̀yà ara lè inú mi dùn yìí pé màmá ni mo gbé wá lé inú mo dẹ̀ mọ̀ yí pé inú tí náà dùn láti gbà wọ́n lálejò láti rí wọn lórí ètò lónìí tó kéékèèké tolúwa ọlọ́run ọba mà ní kó dùn kó pọ̀ kó tún pẹ́ àníríì jù báyìí lọ lórí ètò lónìí títí dọjọ́ mìíràn ọjọ́ rẹ tàtún pàdé ní ìkànnì wa KOFOSHI TV orúkọ tèmi ò yí padà. ìyá Tinubu máa gbòde kan o ìyá Tinubu máa ẹ jọ mà ẹ jọ mà. ẹ jẹ́ lè gbà wá láyè nínú àkókò yìí láti fọ̀rọ̀ ju mi tó rọrùn àmọ́ pé ẹ̀rọ ayé. ẹ wo ẹ̀yin oníròyìn ẹrú yín àmọ́ bà mí o torí ọ̀tọ̀ nínú tá a sọ níbi yìí nísìn ọ̀tọ̀ nínú tẹ́ ẹ máa gbé jáde nígbà tí ìwé ìròyìn bá jáde lọ́la torí náà mú ọ̀rá yìí àárọ̀ lọ́jà mọ́ ń lọ. ẹ jọ ọ̀rọ̀ ọdẹ wa rí bẹ́ẹ̀ o ah. bẹ́ẹ̀ yẹ ṣe lọ náà la ṣe ń sọkù ẹ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ. agbọ́pọ̀mọ yín ń díje dupò ààrẹ kí ni ìdánilójú yín kó máa wọlé. Ọlọ́run ni torí pé ẹni tó bá ti lọ́lọ́run ti lóhun gbogbo àti iṣẹ́ dáadáa tọmọ mi ti ṣe fáwọn èèyàn òun ni ọlọ́run ó padà lò láti fi dá a láre àti paribiribi tọmọ mi ti kó nínú òṣèlú ilẹ̀ yìí ọlọ́run ọba ń gbọ́ kò lẹ́lẹ́gbẹ́ ẹni bá sì rí pé ẹgbẹ́ rẹ̀ wà kó bóde kó wá sọ. ṣùgbọ́n àwọn èèyàn ń sọ ń gbòòrò pé ọmọ yóò kàwé. kò kàwé kò kàwé ẹ̀ mọ́yọ́dún tọmọ mi fi ṣe fìnáàṣì nílé epo ni kò kàwé kò kàwé ẹ mọ iye ọdún tó fi ṣe gómìnà nípínlẹ̀ tó lórúkọ tó làmìlaka nílẹ̀ yìí ah, ah, tó bá tún máa kàwé ńkọ́ ẹjọ́ fètẹ́lẹ̀ káyé palàpalàpà ẹ wo ẹ mọ̀ sí ra yín lọ́nà ọmọ mi ni ẹ dìbò fún. Ah, ó ti tó ti tó ti tó díẹ̀ tó nù kó ní nǹkan èyí ó wọ̀n ráàyè. ìfẹ́ náà dùn. rọ́ọ̀rẹ́. wọ́n ní àràbà ni bàbá ẹni tá a ni bàbá àràbà ni bàbá ẹni àbálábà ni bàbá. nítorí èrò ṣe jẹ́ wípé àwa là ń wà níwájú tí àwọn tó kù ń tẹ̀lé wa nítorí ẹlẹgbẹ́ wa ṣe ń ga sókè ní gbogbo ìgbà inú mi dùn ayọ̀ mi kún láti jẹ́ kí ìsẹ̀sẹ̀lẹ́sì ọmọ ológo <laughs> ààrẹ wa láti wà láàrin wa láti lè wá sọ tó ní fún yín kí o gbé lè mọ̀ pé ibi èrè lọ́lọ́kọ̀ yìí ń wà wá lọ ẹ bá mi fi àtẹ́wọ́ gbé dìde. lókè lókè náà màmá lọ. gbà mí. inú mi dùn ayọ̀ mi kún kí dẹ̀ ní ìdí tí inú mi ṣe dùn táyọ̀ mi ṣe kún ẹ mọ̀ pé ibi tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin bá ti wà ọlọ́run wà ń bẹ̀. bẹ́ẹ̀ni ayọ̀ tún wà ń bẹ̀. tibítibí tún wà ń bẹ̀ tán. bí mo ṣe rí nínú mi dùn ọlọ́run ò dẹ̀ ní pa wá fúnra wa àsìkò wa ò tí ì tó àwọn tẹlẹ́gàn lójú. mo kí ẹ̀yin youth leaders mo dẹ̀ kí ẹ̀yin women leaders náà mo kí àwọn world leaders pàápàá jùlọ ẹ̀yin àgbààgbà tẹ̀ wá ń jó àṣẹ ẹ̀yin lẹni pé kí n máa lọ síwájú o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sẹ wà lẹ́yìn mi bí ké bẹ́ẹ̀ gbogbo yìí wà lẹ́yìn mi bí ké ohun tí mo fẹ́ gbọ́ nìyẹn àwọn kan ti ṣe sẹ́yìn tẹ́lẹ̀ a lè sọ pé wọn ò gbìyànjú wọn gbìyànjú omi ló pọ̀ jọ ká lọ àbí wọn gbìyànjú àmọ́ gbìyànjú wọn ò tí ì tò ọlọ́run ti fọwọ́ sí eléyìí. àmọ́ nígbà tí ẹ bá ti yanṣẹ́ fún ẹni tí ó mọ̀ pa ẹ̀ ẹni tí ó fi orí kalẹ̀ tó fetí sílẹ̀ tó fara sílẹ̀ tó fara ti àwọn àgbààgbà tó wà lórí ìjókòó yìí kò sí bí o ṣe ní ṣàṣeyọrí bẹ́ẹ̀ àwa ti mà yí nìke àti mà yí nìpadà ìkan tó ṣe tí wọ́n ṣe tì hmm. àwa máa wá ṣe ọ̀rọ̀ iléèwé ni hmm. health care ni hmm. infrastructure facilities ni basic amenities ni ẹ ṣe rí owó ta sọ pé kò tó owó yìí wà ń lu yìí o ẹ má jà parọ́ tọ́ra owó wà ń yìí o àmọ́ ètò tí owó yìí máa fi lọ kárí òun ni èmi àbáyọ̀mí èrè wọlé mo wá fún wa lásìkò èmi àbáyọ̀mí ire wọlé ire ti wọlé tọ̀ wá dé. àmín. àlàáfíà ti wọlé tọ̀ wá dé. àmín. ìdùnnú ti wọlé tọ̀ wá dé. àmín. àìkú baálẹ̀ ọ̀rọ̀ ó ti wọ orílẹ̀ yìí. àmín. bàbá tẹ́yìn bá ti ní pé kí n máa lọ ẹ̀ ń wẹ̀yìn mi. èmi àbáyọ̀mí ire wọlé èmi ló ṣe kí ni. ìwọ ló ẹ ṣé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fúnra wa ní àtẹ́wọ́ ẹ ṣé gan ẹ jẹ́ ká tó pàṣẹwọ́ fún ọlọ́lá jùlọ wa lẹ́ẹ̀kan sí i láì ní kọ́rọ̀ ò má pọ̀ ẹ kíra wa kú oríire. kí ni ìdí àti tìmọ̀tìmọ̀ ṣe ní ká kíra wa kú oríire ni pé àwa ló kàn sẹ́ẹ̀dí ẹni tọ́lọ̀ yíyàn fún wa yìí ọlọ́run mọ̀ ọmọ fẹ́ wá nu omi jẹ́ èmi àti yín nù ni sọfẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé a ò ní sunkún mọ́ a ò ní sunkún mọ́ ìyà ti dópin nínú ayé wa ẹ jẹ́ àfọkànbalẹ̀ o ṣùgbọ́n ẹ wá gbọ́ o ẹ mọ̀ dé aṣojú méjì o tádàá bá aṣojú méjì ńkọ́. àbáyọ̀mí ló lè ṣe mo mọ̀ àkànbí ló lè ṣe. See, no. me lórí kí do jó my friend. Tinubu níbẹ̀ yẹn ni ìyá Tinubu lọ́dọ̀ yín ìyá Tinubu lápàbẹ̀ yẹn orúkọ ìyá Tinubu gbá èèkàn ó ń jà fún níwájú ó fún lẹ́yìn ó lọ́mọ òun ní kẹ́dìgbò fún ìyá Tinubu. Ah! káwọn jẹlé káwọn jẹlé ibi ló wà ó ń ṣèyàn tó dáa ìwájú kò síbi ó ti mú ìgò kẹta jọ jẹ́ kí n bí ẹ kó tó wà máa mọ tí n fi ṣó ìdìbò. ìbò èmi ò lọ́wọ́ tó fi ń tẹ̀ka àwọn tí mò ń lè mi máa ń tẹ̀wó là ní máa ń tẹ̀wó. ṣẹ́rí láyé tó bá wá yá ẹ ní ìlú yìí ò dáa àwọn èèyàn wà sẹpẹsẹpẹ níbi tí wọ́n ti ń dìbò fẹ́ni tí kálukú yàn láàyò kékun lè máa ké bí eku ojú kò síbi òun mu ọtí kí ni ìdùnnú ẹ. àkọ́bí jẹ́ kí n bẹ́ẹ̀ lè rè. madam. ṣé ìwọ fúnra fúnra ẹ ṣó dìbò là. ẹ mo dìbò mi ò lanú lẹ. sọ ibo ṣe wà ìfẹ́ tàwọn díje wáìkè ni ẹ o o máa ń múlẹ̀ fún mi púpọ̀ jù tí wọ́n tún ètò ọlọ́run ba ṣé fún wa ní ẹni tó ń jẹ bẹ́ẹ̀dà títì ni èmi fún àwọn tó ń jẹ bẹ́ẹ̀dà títì tẹ́mi tó wà láàrin mi pẹ̀lú ẹ pé bí ilé bá kọjú sílé ọ̀dẹ̀dẹ̀ máa ń yàtọ̀ là tá mọ̀ wípé àwọn afárafá wa àwọn òsínú ẹni tó ń dìbò. ẹ wo jẹ́ ń gbé ẹ débẹ̀ nígbà tí mo dìbò tán wọ́n ti ń jẹ́ kí n mọ̀ wípé mo fẹ́ di kí lorúkọ àwọn tó máa ń tuntun ti ṣe. lama. àwọn tó máa ń gbé kọ́ńtíráàtì fún. nepa boys. nepa bìlì ni. orí ẹ ti dàrú. orí ẹ yí. ìwọ tẹ́ gbé mọ èmi ń gbọ́ wá àwọn àwọn àjọ jẹ́ ẹ̀mí ẹ̀lẹ́bẹ̀ẹ́ kan àwọn mélòó náà ti pa sílẹ̀. Ah, wo ibu ọ̀tẹ̀ yìí ó lọ pẹ̀lú rọrùn ni kò sí wàhálà eku kébi eku ẹyẹ kébi ẹyẹ. Ah! ọmọ èèyàn fún mi bí ọmọ èèyàn. àmì ah! um, à fún mi ní half plate fún mi ní half plate one half plate. láti fi ṣe kíni. ah ọmọ ya mi n fẹ́ pọ̀ṣẹ̀ bí kíni ló wọlé. pé ẹni tí mo fọ́lò. òun kọ́ ní nǹkan tí mo ṣì ń rí má sọ fíyàn kankan o. ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin aráalé orúkọ tèmi ni adébáyọ̀ àtinúkẹ́ ojú tẹ fi ń wò mí ò ní fọ́ sì ni etí tẹ fi ń gbọ́ mi. kọ́lọ́ sọ yìí di gẹ́gẹ́ bí ìlú àwọn náà ti ẹ̀rí sí látàrí gbogbo ti pọ̀ jù kí a ní lásán pé kọ́kọ́ kéde. ẹni tó wọlé láàrin ewu iná ní jókòó kí wọ́n wà náà sọmọ mi pé wọ́n ti gbé e fọmọ mi ìwọ wà rárá àdàgbọ́ àdírẹ́sì tó ti pọ̀ ju lẹ́tà ah, ìwọ tó tàwọn rábì yìí pọ̀ wọ́n lè fún yàn pátá ìsìn. Tèmídire pati èyí ni àbájáde. ẹbí wọn ti bẹ́ẹ̀ sọ̀rọ̀. yọba máa yọba máa yọba máa ẹ dìde jàre ohun olè ń sún látàrọ ìyá sílífà ló wà ń tà ń bẹ̀ ń tọ́ bẹ́ẹ̀ lọ ta asálà ah. ni asálà mo lọ́lá tààrọ̀ ayé mi o ládùúgbò gbogbo ayé tí mo jẹ lójú oorun asálà hmm. lásán ni inú ah, adé tó jásìkò tí wọ́n fẹ́ àláùsì èsì ìbò ló wá jí mi sí ẹ̀yìn ìyàwó gan ló fẹ́ lọ́ta tí ò jẹ́ kí ó di ọwọ́ ọ̀rọ̀lẹ́ kó tó wá lọ́ta tó wá jẹ́ àsìkò tí mò ń gbádùn oòrùn kí n dẹ̀ bọ́ sí inú ìserere mi ló wá ń jí mi tá lọ tàbá yìí àbọ̀ abá ni ti ìwọ jẹ́ kí n kọ́kọ́ lọ ṣe sí ajé torí pọ̀nà fún un lọ́nà ọ̀run mo ń bọ̀ jẹ́ ń lọ lọ taná. àlájọ̀padà mi ju ayé. ayé ẹ wá wòyà Tinubu. ẹ wá wòyà Tinubu. ayé ẹ wá wòyà Tinubu lójú. ẹ wá wòyà Tinubu ó ń dábí ẹdùn rọbí òwe ẹ wá wòye Tinubu ó ní ọmọ òun nìkẹ́ dìbò fún ẹ wá wòye Tinubu ó ní ọmọ òun nìkẹ́ tẹ̀ka fún ẹ wá wòye Tinubu ẹ wá wòye ẹ wá wòye Tinubu ẹ̀mí ọlọ́run ṣàdúrà fún kí gbogbo ayé ṣe pé fún àbùṣebùṣe ọ kò sẹ́ni ọlọ́run dágbé dáhùn nírìn orí yóò má mi o. Ah, ẹ̀dá ò ní rí o má fi hàn ìwà yín lè burú ju tèmi lọ gbogbo ayé gbogbo ẹ dákun ẹ lajú yín lásìkò yíyan ẹ̀rẹ́ ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé o. ayé ẹ wá wòyà Tinubu ẹ wá wòyà Tinubu ayé ẹ wòyà Tinubu ló dé ẹ wòyà Tinubu ó ń dábìí ẹ̀dùn rọ̀bì òwe ẹ wòyà Tinubu ó ní ọmọ òun ní kẹ́ẹ̀dìbò fún ọ. ẹ wá wòyà Tinubu. ó ní ọmọ òun ní kẹ́ẹ̀tẹ̀ka fún ọ. ẹ wá wòyà Tinubu. ẹ wá wòyà ẹ wá wòyà Tinubu. kílẹ̀ tì mí ọ́ ẹ máa ń bá wa bọ̀